ojú ṣàwẹ́rẹ́ pẹ́pẹ́ rẹ̀ ń fẹ́ àmójútó òkùnkùn onígun kan nínú màmọ́nù èèwọ̀ ló ṣe ọmọge èèwọ̀ ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà àmọ́lójú ṣàwẹ́rẹ́ pẹ́pẹ́ rẹ̀ ń fẹ́ àmójútó òkùnkùn onígun kan nínú màmọ́nù. fèrè ń fẹ́ àmójútó kékeré láti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà tán òwe kó má lọ yapa. èwo ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà amọ́lójú ṣàwẹ́rẹ́ pépè rẹ̀ ń fẹ́ àmójútó. dé o. mú ah, wa pa. ṣọ kí ni kí n fi ṣẹ́ lálejò. Ah, má bọ̀dà mú wa ó kè báyìí. kí ló dé no mo kàn ní kí n yọjú sí Abi? nì àbí. okay no problem so how far now. Um, kò so. okay a máa rọra weekend Abi? ẹ eh, mo mọ mo mọ kàn ní kí okay. ah jíde báwo ah mommy. ẹ ká sùn wa. pẹ̀lẹ́ máa jà. pẹ̀lẹ́ wa. àwọn òbí ẹ ń kọ́. wọ́n wà mà. kújọ mẹ́ta ah, o ṣe lálejò ni. mọ́mí mo ti bèbí pé kí ló fẹ́ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mi sáà tijú. <laughs> òbúrú ń gbà yẹn. ẹ mọ ẹ má ṣe ọ̀run tiwa ok ẹ ṣe gan wa. so um, jẹ́ kí n tètè máa lọ. kíákíá ni. of course na ibi tí na marira weekend. ok no problem. Mm, adé ra weekend. all right. ok jẹ́ ẹ̀sìn. dádì mi lókè mọ́ bọ̀ jẹ́ kí n sinmi. ó yà náà jíde. bọ́lá ta lẹni yẹn. ọ̀rẹ́ mi ni àwọn ọ̀rẹ́ àdúgbò. ọ̀rẹ́ ọ̀rẹ́ àdúgbò. bọ́lá jẹ́ kí n sọ nǹkan fún ẹ mo mọ nǹkan tí mò ń ṣe o mo mọ nǹkan tí mò ń ṣé ìwọ ò ní ọ̀rẹ́ obìnrin tó lè máa bá ṣe àfọkùnrin ọkùnrin wáì. dúnà kí ló wá ń tọ̀ láti sọ yẹn. no jẹ́ ẹ̀kan sọ̀rọ̀ fún ẹ má dùbẹ́ mi mọ nǹkan tí mò ń ṣe o mo mọ nǹkan tí mò ń ṣe. èwo ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà àwọn lójú ṣàwẹ́rẹ́ pẹ́pẹ́ rẹ̀ ń fẹ́ àmójútó òkùnkùn onígun onínú màmá ọmọge ìwọ ló ṣe ọmọge ọlọ́jà ẹwà amọ́lójú ṣàwẹ́rẹ́ pépé rẹ̀ ń fẹ́ àmójútó. aláti ṣe ló má ti ṣe ara kúlé mi o. ẹ dá o. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ ẹ kúlé gbogbo lé ta ló wà lé. Ah. dáàbì bọ́lá ẹ káàbọ̀ ẹ ti dé ẹ pẹ̀lẹ́ ẹ mú fúlà ẹ wá. ẹ báwo ló bí tẹ̀ náà. adúpẹ́ lọ ọlọ́run bá owó mi tútù òbí tó bá tútù dáadáa bá wa bá wa bá wa. arákùnrin. ẹ yà sọ. ta lẹ béèrè o. bọ́lá ní sẹ́yìn. bọ́lá ló béèrè. bẹ́ẹ̀ni. o ò rí ni. mo rí sá ó sì yàn lọ́wọ́ ó wá sọ pé kí n wá dóde wọn nílé. ẹ o rí i pé ó sin èèyàn kan lọ. bẹ́ẹ̀ni sá. oró wọn àtẹ̀ntọ́jọ́ sinra wọn lọ sọ́kọ rẹ̀ hùn. kò burú. mo dẹ̀ ti ṣe oúnjẹ yín o àfi bẹ́ẹ̀ ti ṣe sọ wípé omi lẹ kọ́kọ́ fẹ́ mu. òǹgbẹ ló ń gbẹ mí inú òrùn mo ti ń bọ̀. Ugh. iṣẹ́ ẹlẹ́ o kúlé. báwo ni délé. wọn á kí. kí ló dé. single kan wọn ok. ó dá ọ̀sán. Ah, ọ̀gá àgbà ṣé kì í ṣe wíwọlé tèmi wọlé ló ń jẹ́ kó sá lọ. Ah, rárá sá mi kàn sọ pé kí n wà láfíà ní sá àbúrò. ẹ yé sà. láti mú bọ́ sà. ìyá bọ́lá ìyá bọ́lá. ó ń bọ̀. bọ́sì bí fún mi jókòó báyìí ìyá bọ́lá. kí ló dé. ṣé ọ̀rọ̀ ọmọ ẹ̀ yìí ṣé kò fẹ́ àmójútó báyìí ìgbà tí mò ń wọlé bọ̀ ní ìsìn mo pàdé ẹ̀ pẹ̀lú ọkùnrin kan ó ń sìn yẹn lọ wíwọlé tí mo tún wọlé mo tún bá mi níjókòó áá ah, ah, ah. tójú ò bá ṣọnà fún wa òdẹ̀jẹ̀ á bá sọ̀rọ̀ má jẹ́ kó dójú tà wá ládùúgbò náà. mo mọ̀ pé tó máa sọ pẹ̀lẹ́ káàbọ̀ jókòó báyìí jókòó báyìí mo mọ̀ pé tó máa sọ ni ẹ wà lọ́rọ̀ ẹ ti sú ẹ. ṣé wo ò rí wọn nu ilé wọn wọlé báwọ ìwọ ìlọrọ sọ kó tó di pé mi dé. madam ẹ gbọ́ kí ni tiyín náà ẹ má sọ èmi di bàbá pálapàla bàbá jákujàku ládùúgbò èmi ò kí ń mọ́kọ ọmọ kí n tún màlẹ́ ẹ̀ nínú gbogbo àwọn ilé tó ń kó wọlé tó ń kó jáde ó ò dẹ̀jọ́ torí ọlọ́run kó tiẹ̀ mẹ́yọ kan ṣe wá ká àdẹ́ntífàyè ẹ̀ ká mọ̀ pé tó ibi tá a lọ rèé o tójú ò bá ń ojú ń tèmi o ẹ má kó dọ̀tí bẹ́ẹ̀ mi ẹ má kó ẹ̀rẹ̀ bá mi lára. wákànṣe kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wákànṣe kan bí n ṣe wí fún ẹ láti ṣe ní màtí ṣe ara ẹ o ṣùgbọ́n mi nígbà kó bàmí lórúkọ jẹ́ ládùúgbò yìí that is my own final. ṣọ́tún ẹ̀ mo ní ṣọ́tún ẹ̀ ń sìn ín gbogbo filenge filenge ẹ̀ mo dá mo dá ṣébọ̀ nìkan ló kọ́ máa dá ni àbí kí ló ṣe é tí ò ṣe nìkan rí ah, ah. abánilójú jẹ́ ọmọ bá ṣe ń bẹ sọ́tò náà ò ní gbọ́ òkúkú ti dàgbà ò ti lọ sí skul ò ti ka skul ẹ tán wàá dé mú kan wá àmì èwo lè wo irọ́ tí mímí ni máa ṣe ọkọ̀ ń ṣe wọ́n òwòrò ń ṣe rádaràda òun jẹ́ kán jèrè ọ̀rọ̀ lára olúwẹ̀ ọmọ bíi bíi ìtẹ́kì gbọ́n nírà sí. àwọn ọjà àwọn lójú ṣàwérè pépè rẹ ń fẹ́ àmójútó òkùnkùn onígun onínú màmá ọdún ẹ̀ẹ́wọ̀n lọ́ṣẹ́ ọmọ ẹ o ti pẹ́ jù o ti ń pẹ́ jù àní ẹ clinton road ni tó bá ti ń bọ̀ ẹ tó bá ti tó bá ti gba bíìlì ẹ wọlé ẹgbẹ́ òtún ẹ̀ wà láwọn kọ̀ńténà kan bẹ́ẹ̀ wọ́n pọ̀ báyìí sáà ìdílé mu wà máa bọ̀ jọ very very urgent ẹ máa bọ̀ ok. Oh. Oh. ọ̀yọ́ mi abọ́ bí ma ah, èmi rè bí. ṣé kò sí. o ti pẹ́ jù ah. kí ló o ti pẹ́ jù náà báwo lè ṣe báyìí ah àjẹkọ́ mo ti wá bí ẹ̀kọ́ yẹn mò ń lọ báyìí ni mo dẹ̀ máa tajú kó mo dẹ̀ ráwọn ìbò tó ń lóòdù ní kọ̀ńténà bí sínú mọ́tò mo dẹ̀ ní kí n sáré pẹ́ tá bá tiẹ̀ pé méjì rà ká tiẹ̀ ṣàkádà àwọn kọ́ tiẹ̀ fáà lówó lẹ̀ o dẹ̀ lọ pẹ́pẹ́pẹ́ wọ́n ti lóòdù tán sí wọn ti lọ. kọ́ fún wa lówó lẹ̀. kọ́ fún wa lówó lẹ̀ bẹ́ẹ̀ kí mi bọ́ rẹ̀ rí. máa gbọ́ ẹgbẹ́ ṣe lòdì yẹn sì tàbá ṣàkà tó bá fún wa lówó ṣáà ṣé kí la wá bí owó náà kọ́ ni owó ni nà ó dẹ̀ ti àgbàdo yẹn kan lọ tán ọmọ sọ̀rọ̀ ṣe mí ṣẹ̀ṣẹ̀ di káni wọ́n pẹ̀ ìlú mi síta lọ bá wọn kò sí tó bá sún àjọ máa pin náà ni nà. wọnú ọ̀rẹ́ wa gbọ́ ọmọ òyìnbó mi lóyún wọlé níbẹ̀ yẹn tó sọ pé àwọn agbowó rẹ̀. lọ́nà yọ̀mí kí ni big jane kọ́ fà lówó à ń gba lẹ́kọ̀ọ́ náà nǹkan tó mọ ni sórí wọ́n fẹ́ lòdù ni o wọ́n máa sanwó wọ́n fẹ́ ọ́fílòdù ni o wọ́n máa sanwó owó dẹ́kì nǹkan kù owó tá a fi maintain lẹ́kọ̀ọ́ nìyẹn kò ń ṣe owó iṣẹ́ nìkan ilé tó wá jẹ pounds owó ìyá aṣáálí ọmọ ó dùn mí gan Ọlọ́run. owó ṣe nǹkan tó jẹ́ kí n mọ̀ nǹkan tí máa sọ lórí ọ̀rọ̀ ẹ̀ òun ni pé nítorí pé kí ni ó ṣẹ̀ṣẹ̀ délùú yìí àtẹ̀ sí iṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí iṣẹ́ bá wà lọ́wọ́ ẹ̀ ní òun tí ẹ̀ ní níràn gbogbo nǹkan bẹ́yẹn. Ah, ah! lẹ́kọ̀ọ́ tó ti ń gbowó tí wọ́n rí yẹn kò ṣe pọ̀ níṣẹ́ wọn níṣẹ́ sódérò àwọn owó báyìí séèmù náà ń pe ìyẹn gbogbo lẹ́yìn fi mẹ́rin tí ló ṣàmọ̀ séèmù ni ah, ìyẹn omi ìgbéyàwó yẹn ò lè ṣiṣẹ́. ṣé ti Ọlọ́run á ṣe wà á rí iṣẹ́ tó dáa tó bá rí iṣẹ́ tó dáa tó tún keep ẹ tó ń rówó gidigidi bẹ̀ gbogbo àwọn owó tí wọ́n sọ pé same tó ń wá lẹ́gbẹ̀ẹ́ yẹn fi same lẹ̀ gbogbo ẹ̀ máa jọmọ́ ẹ lápò tíráyà ni gbogbo nǹkan bá tiẹ̀ ṣùgbọ́n ah. gbìyànjú rárá bá àtẹ̀mí rárá wọ́n kọ́ tó bá ṣẹlẹ̀ kí a máa lọ lé tèmi mo níbi two hours mo ìwà dúró sílé kí n tó máa lọ síbi iṣẹ́. kí ni ìgbéwà lọ síbi iṣẹ́ bí wọn lọ lọ ibi ṣé mi lọ ibi iṣẹ́ ni. jájọ lọ ṣé o jẹ wá sọ́dọ̀ mi ni. ó dáa nìṣó nìṣó nìṣó. ọ̀rẹ́ mi ṣe ṣe àyẹ̀jọ́ bisikíìtì àti dírínkì. kí ló mú un lé látàárọ̀. o má bì wọ́n jẹ́ kí nìkan bá yín mú un rẹ̀. kí ló sọ lé. mo wá rẹ ìyìn ọ̀rẹ́ mi ni kẹ fún mi nímọ̀ràn àwọn òbí mi ọ̀rọ̀ wọn ti sú mi wọn kò sọ pé mo kọ wálé mo kọ wálé wọn fẹ́ kí sáà má rì ṣé mo ṣe wá bá yín kẹ fún mi ní advice ẹ jọ. wọ́n ní kò mọ́kọ wálé. ó sú mi ṣé ọmọ pé ṣe kéré ni. Ah, irú ọ̀rọ̀ wo ni wọ́n gan sọ ọmọ dàgbà tó yẹ ó ní kò tí ì dàgbà ṣé yorùbá tó bá di mẹtúsẹ́là kó tó mọ́kọ wálé ni. ẹ ẹ ò máa gbọ́ ẹ ò máa gbọ́ wọn ń kọ́ tí ìṣẹ̀tàn skul kò sí jẹ́ kí wọ́n mọ́kọ lọ lé. orí yẹn sọ náà but nǹkan táwọn òbí èèyàn bá fẹ́ lè wọn gbọ́dọ̀ ṣe náà. Mm, ọ̀rẹ́ ṣé àmà gbọ́ tí mi sọ fún ẹ̀sìn tó má tẹ̀ máa ń lọ́kọ fojú ẹ̀ balẹ̀ dáadáa o kò ìfẹ́ táwọn ń play láyé àtijọ́ lọ́rùn bá wa ń play ìsìn bọ́wọ́ ọmọ pé àwọn ọkùnrin ìsìn ìfẹ́ ojú lọ́lí sáwọn obìnrin sórí tóbìnrin bá fẹ́ fẹ́ ọkùnrin sìn ó gbọ́dọ̀ la ojú ẹ̀ dáadáa kó dẹ̀ tẹ pamọ́ṣẹ́ torí tọkùnrin bá bẹ̀rẹ̀ ranu ẹ̀ báyìí tóbìnrin lè ṣì ń ti ẹ̀ ni. nǹkan tí mò ń tọ́ láti sọ fún àwọn parents mi wọn ò fẹ́ gbọ́ wọn ò fẹ́ gbọ́ ti sú mi kí ni mo fẹ́ ṣe. ọ̀rẹ́ tábà ní ká ṣe nǹkan tí mọ́mí jíde ni. kí ni ìṣẹ̀lẹ̀ tóní tó wà alright. ẹ̀kọ́ ó lè kà ó sí náà kà ó. jẹ́kọ̀ọ́ rẹ̀ pé o májẹ̀ ṣe rẹ̀. kà kà kà kà kà ó lè ká tún nà ó. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló gbójú yóò bá kàbàkà jíde ẹ̀wà tóní mú ìwà. báwo ló kókó rẹ̀ sọ wọ́n kan. èèwọ̀ ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà àwọn lójú. wọ́n á ṣàmọ̀ràn tráfíkì owó yìí. mú wọn èmi náà kò lè sọ fún mario wọn sàn all the time àbí. má bínú. nana nana àwọn ọ̀rẹ́ yẹn dẹ̀ ń kọ́. wọ́n wà á máa kí ẹ. bọ́lá o má bínú kan ni mo fẹ́ sọ yìí mi mọ bó ṣe máa ní máa dẹ̀. kí ni. njó nífẹ̀ẹ́ mi àtọ́. irú ìbéèrè wọn nìyẹn ó yẹ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ náà tí bá nífẹ̀ẹ́ mi ní tẹ̀lé láti jọ ọjọ́ ẹ̀. Eh, no no no no no bọ́lá kò kí ń ṣe gbogbo ọkùnrin àti obìnrin tó ń tẹ̀léra wọn hmm? ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénú wọn tí ò bá jẹ́ ìdí kan á jẹ́ ìdí kejì tó fi ń tẹ̀léra wọn but deep down me èmi mọ̀ yìí pé èmi nífẹ̀ẹ́ dénúdénú tí ẹlẹ́mi ò lè sọ. So ṣe pé àwọ̀ là ń wò àrínú ara wa. ok o mo lọ́ọ̀bẹ ṣó ti gbọ́. thank you for that thank you for that mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ mi wàá mọ̀ bóyá possible. Hmm, tó bá wà ní kàwọ́ mi why not. ǹjẹ́ o lè gbà kí èmi pẹ̀lú ẹ̀ ká wà for life ká wà gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó kí n fẹ́ délédélé kó lè má ṣe abẹ́mẹ́ fún mi. èwo ló ṣe ọmọdé ọlọ́jà ẹ̀wà mo mọ pọ́rọ̀ tí mo bèrè lọ́wọ́ yìí kò yí sí láti fún mi lésì ṣùgbọ́n mo fún ní time kò fi ronú sí. I love you, my dear. I love you too. Thank you. alátiṣe ló má ti ṣe ara rẹ̀ ará ilé ló máa ń lámòdì. olúwọlé adéoyè sá. tí èdè ara wa ti yíra wa náà ní ìdá máa beat about the bush. Exactly. ìwọ àti bọ́lá ẹ ríra yín ẹlẹ́fẹ́ fẹ́ra yín àdúrà tèmi ni pé kí ọlọ́run kó ṣe yín ní tọkọ-tìyàwó kalẹ̀. àwọn bàbá ńkọ́. àwọn dáadé mi ti papòdà ní ọjọ́ tó ti pẹ́. bàbá mi wà àjọ ń gbé nílẹ̀. sọ̀rọ̀ ìdí tí mo ṣe ń béèrè gbogbo ìbéèrè yẹn ni wípé ṣé orí ọmọ tó ń wò ẹ̀yìn ojú mi ni mo dẹ̀ ti ṣèlérí pé ní ìgbàkigbà tó bá máa ṣègbéyàwó máa ṣe bọ́n ti ń ṣe ni kò kàn ní wọ̀n mi kọkùnrin kan kàn wọlé kó kàn mú kúrò lákàtà mi just like that. ẹ <laughs> eh, ẹ sà àwa náà ní ìdílé wa sà tí a bá máa fẹ́ obìnrin a máa fẹ́ ní ṣúgà kansa. Mm, a jẹ pé ẹbí méjèèjì fìyẹn jọra wọn nìyẹn. bẹ́ẹ̀ni sá ẹ ṣe sá. báwo la ṣe wá fẹ́ ṣe. ẹ ṣẹlẹ wíwá tí mo kọ wá ẹ sá mo wá mọ ẹ̀yìn ìyá mi àti bàbá mi méjèèjì ni tí n bá padà délé màá sọ fún mọ́mì mi àwọn tó yẹ kí àwọn náà rí wọ́n sọ fún wọn so àlejò wa padà wá sí ìbáyìí láti wá mọ́jọ́ tá a máa ṣe ìgbéyàwó. ẹ nígbà tó ti rí bẹ́ẹ̀ yẹn ẹ máa béèrè àníyàn yín lọ. jọ ọkọ mi mo fọlọ́n bẹ́ẹ̀ o ó dọwọ́ ẹ o. ó dọwọ́ ṣé o rí ọmọ mi bọ́lá yìí ẹ ọmọ ayọ̀ ni nǹkan kí nǹkan tó bá ṣe fún ẹ tó o bá ti ráyè wá sọ ní bíbáyìí o ṣàgbàmílágo ẹgbẹ́ wa ń pamọ́ mi ò sọ́nù o. nǹkan tí ẹ̀ ní sí lábúrò lágbó ọlọ́run ẹ ṣe ma. ẹ ṣe ma jẹ enjoy yourself. thank you very much ma. ẹ ṣe mọ́ mi. wá fi tó ẹ létí náà nìyẹn ó ti sú èmi ìlú èyí ti sú mi mẹ ó ń ṣe níbi kí n máa padà lọ nàìjíríà. nàìjíríà. ẹ nà ó ti sú mi wọn náà wò a kàn ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ lóòótọ́ à ń rówó tàbá rówó ọ̀hún tó máa gbà ti wà ńlẹ̀ for the past six months mo ti wà ń bí kí n má dá ní ordinary two hundred pounds lápò àti lákàntì so kí wàá ní mo bá kiri ó ti sú èmi fẹ́ padà lọ́ọ́ lù mí mẹ́rin yàtọ̀ sí yẹn isolated life lèèyàn ń gbé ń bì èèyàn kàn dá wàṣà kò sí pé mo kàn ti ẹ̀ jí láàárọ̀ mo lọ kàn sáwọn tèmi junction kò sí yẹn kò sí kankan yà kàn dá wà ṣá iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ à èmi èmi fẹ́ yí lórí o ti sú èmi o. sotiri gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n ń ṣe ń bì tó sú ẹ yẹn tó bá ń ṣe the same thing nàìjíríà nàìjíríà ti dájú bó ṣe wáyé lọ. ọ̀nà ìmàjì tá a bá gbowó ọ̀hún tán àsanwólé sanwó náà sanwó gbogbo ẹ̀ òun máa tún tán lẹ́sẹ̀kẹsẹ̀ ní sókè wá ní kíní nàìjíríà wọn náà mọ̀ náà tó bá já náà mi màá mú another line line bíi mẹ́fà ni mò ń lò so kí láwọn bá kiri ṣé mi sanwó mi nàìjíríà ni àwọn máa sanwó nǹkan tí ó necessary àmà sanwó. wá wá èyí máa ń forí tì ní wá forí tì ní. anyway mo kàn lè sọ fún ẹ èmi máa padà sí nàìjíríà ṣé o gbọ́ ó ti ẹ mọ́tò ẹ̀ tó wá fọ́nì ni pé àwọn ará ayédèkẹ̀lẹ̀ wọ́n bí pé èèyàn káwọn bí ni ah, eléyìí máa pè òun nídìí gbà òun nídìí àwo òun nídìí kámẹ́rà fún kọ̀ọ̀kan ó dé èèyàn twenty three tó ní kí n ra jẹ́sí fóun jẹ́sí aṣáájọ lọ nílò làbà èyí tó kéré jù ní fifty pound ìmí sixty five pound ibòkè ti rówó ṣé kí n lọ jí ni wọn dẹ̀ mọ nǹkan téèyàn ń fèsì níbi èmi ń lọlé o bó ṣe ń ṣe mi bíi láàrin ọ̀la sọ́tún làkì máa pàkín para sí nàìjíríà. mo fẹ́ lọ jí tíkẹ́ẹ̀tì ni. Ah, wọ́n fọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì lẹ̀ lóòótọ́ mi lóò tíkẹ́ẹ̀tì bọ̀rọ̀ tí mo mọ̀ pé tó bá yá ti bá fẹ́ lọ lè máa délé. lọ́nà wo. òótọ́ ni bí òjò kí n rọ́mọ ìbò kan títí kí n fún blo lọ́rùn tí kọ́lí bá gbé tí kọ́lí bá gbé láàrin títí àwọn á gbé mi á gbé mi lọ́lùú mi. mo fẹ́ fún ọmọ ìbò ń blo. sọ́ọ̀nì jí pọ́ọ̀tì mi ti bá ṣe jẹ́jẹ́ gèṣe bí ṣe gbà gbogbo abáwo èrè lọ́wọ́ yìí ah, wá wo bí wo bí ó máa forí tì ní. n tí mo kàn ní sọ fún ẹ nìyẹn ó ti sún èmi ṣá ó ti gbọ́. wàá forí tì ní. ó lè dọ̀là àgbẹ̀gbẹ̀ pé mo ti dé nàìjíríà. sọ fún mi kéré àbòtọ́. sọ́ọ̀fù kọ́ báyìí ṣe lè kọ́ ló ti sún mi. báyìí ká sọ̀rọ̀ jẹ́ ká wọlé. a ó di tẹ́ ló yẹn máa dúró tó ń lọ nàìjíríà ẹ̀ late. o oh, lè late anyway má pẹ́ lọ́fíìsì lẹ́nu tó bá ṣe ṣe tán báyìí ilé ni wàá bọ̀ straight ṣùgbọ́n. mo ń rìn rúkẹ́ tẹ́lẹ̀ náà bá wà. ẹ̀jẹ̀ rẹ̀. Mm. The light. No problem. All right. All right. Bye. gòkè ló ń sọ̀rọ̀. gòkè báwo ni. mo wà pa ìwọ ń kọ́ ẹ kú àrí ni ìbéèrè ẹni. bọ́lá mo dẹ̀ fẹ́ rí ẹ o. o fẹ́ rí mi. mo fẹ́ rí ẹ náà. ó <laughs> mọ kí mo ti má rìṣà mo ti wà ń lé ọkọ náà sọ kí ló fẹ́ rí mi fún. ẹ ìyẹn ò ní mí ni ojú tó ti máa ní ilé sọ pé òun ọmọ ni mọ àtàtìjọ wà tipẹ́tipẹ́ kó tó má rí. ok ok ẹ báwo mo ṣe máa rẹ ń gbà yẹn mo láti máa pàdé. Uh, eh, waba mi ní KAS hotel nbẹ mo KAS hotel ok. tó ti debe ko pe nọ́mbà so màá dá rẹ̀ room number tí mo mi three hours màá jọ yẹn ṣùgbọ́n. ok wọn kò wọn kò wọn mọ lo se èwo ló ṣe ọmọdé ah! ọlọ́jà awon loju sawere ṣàwérè re nfe mo ò láìkí pé pàjáwìrì tó pè mí yẹn o. má bínú má bínú. torí pé ó jẹ́wọ́ ni ọkọ mi gbọ́dọ̀ mọ̀ pé mo jáde torí mi sọ pé mo fẹ́ jáde mo láì ti lọ lẹ́sìn kí lè lọ wọṣọ tí mo wọ̀ tẹ́lẹ̀ kó má mọ̀ pé mo jáde. èmi náà mo tó bẹ̀ láti pè é sọ ti gbọ́ má bínú sọ ti gbọ́ má bínú sọ wà ókè sá. mo wà ókè mi fẹ́ máa lọ. ókè o ti fẹ́ máa lọ nsìn. Hmm. o dẹ̀ dé dúró dè sí. Ah, ah. ó ní mo ti ń lọ. ókè ókè ókè ẹ nígbà wo la tún máa ríra nsìn. a máa sàn yín lórí fóònù. ókè. Okay but you get something kan kò fi your own mọ́tò. Oshin. yeah Oshin. thank you. owó tíbi tó sọ yẹn lónìí. five hundred thousand naira. ok o máa tó máa ṣe tẹ̀sí àkáǹtì náà bẹ́ẹ̀ sí mi you go send me my school account. ok ọ̀rẹ́ màá sọ ma ṣe máa ń lọ lórí fóònù ọ̀rọ̀ take it. tó bá jábọ́ ẹlẹ́rù ló máa gbé ọlọ́jà ẹwà àmúlò owó pẹ̀lúkẹ̀lẹ̀ rántí ọ̀la. èèwọ̀ ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà amúlójú. hello ya. ah my dear àti bẹ́ẹ̀ báwo ni bùṣẹ́ ṣé wàá okay. báwo ni. Ah, ah. <laughs> my dear àbúrò ẹ̀ tó wà ní London kọ́ ni ah, tí máa ń bá wọn sọ lórí fóònù ọkùn sàn ni olójú mi ò ń tàn mí ṣe wà ókè gbọ́lẹ́dé. èmi náà máa kàn rí gbẹ́rẹ́ lọ́fíìsì láàárọ̀ ẹ̀ máa ní wọn tó ní òun ṣáde nìyẹn. Ah, ẹ wọ́n lè sọ fún ọ káwá pàdé yín ní airport. Ah, òyìnbó fún mi láyé àti pè ní. irọ́ ni o ṣé kò sí. Eh. ọ̀rọ̀ pọn mẹ́rin díẹ̀ yẹn ọlọ́pàá mi ọ̀rọ̀ yẹn náà láti sọ lọ́fíìsì látàárọ̀ ọlọ́pàá mi a máa sọ yẹn níta. bọ̀dá mi jẹ́ ìṣàlàyé fún wọn ṣe máa gbọ́ wọ́n jù mí wálé ni. kí ló lè tó yìí kí lè ṣe. bọ́ọ̀ tiẹ̀ jù mí wálé tẹ́lẹ̀ òun ti sún èmi gan tẹ́lẹ̀ àti ah, ah. ṣe máa gbọ́ ṣẹ̀rí ká ní bá ṣe ń struggle lọ́hùn yẹn tá à ń jí láàárọ̀ kùtùkùtù tá a máa dé lóru yẹn la ṣe ń struggle nàìjíríà wà láì nàìjíríà yà ti bẹ́tà jù báyìí lọ. Ah, ẹ dúró náà ẹni ó ti sọ èyí níbi táwọn kan sì fẹ́ rú párúsẹ̀ tó fẹ́ ná gbogbo owó wọn sílùú òyìnbó ìbọn fẹ́ lọ sẹ́ lẹ́ni ó ti sú yín. ẹ kò lè ẹ jẹ́ kán lọ ṣèbí mi ti lọ sí ojú mi ti dà ìgbà yẹn wọ́n sọ fún mi náà mi ò gbọ́ ṣe máa gbọ́ àǹtí ìlú òyìnbó gbẹ̀yìn everybody wà báyìí. ọwọ́ yìí sí o ọwọ́ yìí sí rárá. mo believe pé ní nàìjíríà ti bá struggle máa make ẹ̀ ń bí. ọ̀hún yẹn ti sọ èmi nàìjíríà yìí máa ní free movement ọ̀hún yẹn kò jẹ́ sí pé akọ̀dé ní dáfàájì lẹ́lẹ́gbẹ̀ẹ́ títí kò sí yẹn tàbá ti wọlé báyìí èèyàn àti tv náà ló máa ranjú tv àwọn ọ̀rẹ́ mi orí aago la ń sọ̀rọ̀ ah, ah. gbà tó ṣe pé àdẹ́tẹ̀ ẹ̀ gbéyàn síbi kan yàn dágbé ó ti sún mi nàìjíríà yìí gbogbo ẹ̀ free anything ló wà. anyway ṣe ṣáà wà ókè ṣá. Ah, mo wà ókè. ẹ ṣọ bẹ́ẹ̀ ni. ló wá ṣọ kí lẹ á fẹ́ jẹ báyìí. ṣé o ti sẹ́yìn kalẹ̀ ṣá. kó o sọ jọ sí ok ó yá. ẹ ọkọ mi ọmọ bọ́lá ńlẹ́ àdùkẹ́. yes ma. ẹ ṣó mọ̀ pé tójọ́ mẹ́ta báyìí tí wà tọkọ ẹ̀ ṣèyàwó. àgbọ́pá hmm. àgbọ́po kí ló ń ṣẹlẹ̀. màmí kò tiẹ̀ yé mi nù. èmi àtọkọ mi dẹ̀ ti lọ sí hospital káàkiri wọ́n lè fi yíwa pé kò sí nǹkan tó ṣe mi àti ẹ̀. màmí ó ti sú mi o tí bá ní kò sú mi rọ́ ni mo pa fún yín ó ti sú mi. ọmọ bá ah, mi má jò sú ẹ mo fọlọ́run bẹ́ẹ̀ ni ọmọ lèrè ìgbéyàwó ìgbéyàwó tí ò bá sọmọ ń bẹ bí ìgbà téèyàn jókòó sí orí atẹ́gùn báyìí wọn á kàn gbáyàn kúrò ń bẹ ni. ẹ màámi ẹ̀yin náà ti mọ̀ báyìí kí wàá jáde sọ̀rọ̀ mi ẹ jọ ẹ bá wa jáde. kò burú àyà bẹ́ẹ̀lẹ̀ ó bẹ ara ẹni gbogbo bí tèmi náà bá wa mọ̀ báyìí màá fẹsẹ̀ síta ṣùgbọ́n ọkọ mi má gbàgbé bí mo ṣe máa ń bẹ sọ máa gbàdúrà máa gbàdúrà láìsinmi àti láìṣe àárẹ̀ àdúrà lẹ́bọ àdúrà ló ń gbà agbára kì í gbà o ọkọ mi gbàdúrà. ẹ ṣe mọ́ mi ẹ jẹ́ tètè máa lọ. kí ni mo mọ̀ kó fẹ́ máa lọ náà ni o rẹ̀ tún ní jẹun ilé mi mọ́ báyìí. mi jẹun ọkọ mi àti máa dúró dè mí jàre. ó dà ọ́ ma. ó ṣe ọkọ mi. bá mi kọ́ ko ẹ̀rọ. agbọ́n. ṣó ti gbọ́. ó dà ọ́ oúnjẹ ti fẹ́ rẹ̀ mi ṣùgbọ́n. kò sí wàhálà ó kàn tí ẹni mo rí tí mo ní mo fẹ́ sọ fún iná o mo rí òkú lẹ́kàn. lẹ́kàn o. lẹ́kàn báyọ̀mí of course. níbo lẹ ti rìnnà pàdé. mo kàn rìnnà pàdé wọn ní o ní báàbí wọn pè gbà ó lọ́ọ́ dé láti ìlú òyìnbó wọn ní two months ago làwọn dé wọn béèrè ẹ lọ́wọ́ mi wọn lọ́rẹ̀ mi bọ́lá nǹkan mi ló ti marry wọn believe me o mo sọ fún wọn pé ó ti marry anyway wọ́n láwọn miss ẹ gan-an ẹ mm. pé àwọn á ti fẹ́ rí ẹ again no serious ó dà pé ò bá mi sọ fún dáadáa pé mo ti wà nílé ọkọ ẹ. jọ̀wọ́ ìráyè gbọ́ nǹkan mẹ́rin mọ́ jọ tó bá wà nílé ọkọ nǹkan wò ó ọkọ lẹ́kọ̀ọ́ ti kárì bàjẹ́ wọ́n jẹ bèbí owó wà lóhun bàjẹ́ gan-an sìn. irọ́ ni o ọmọ má ṣe o òótọ́ ni wo wàá gbádùn tó bá gbà fún ọ padà. jọjọjọjọ mi ráyè ẹjọ má kó gbó sí mi lápò. ìgbé wo lápò sí ẹ lápò. mo ń bọ̀ tó fún mi lẹ̀. ọmọ sọjú ni òkú wa jẹ pé o. wá sí òun bẹ ṣùgbọ́n. èwo ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà àwọn lójú ṣàwẹ́rẹ́ pẹ́pẹ́rẹ́ rẹ̀ ń fẹ́ àmójútó òkùnkùn onígun onínú màmá ọdún. ẹ tiẹ̀ lámúmọ́ra. ṣé báyìí lájọ ṣe ṣe àdéhùn kí n tó travel ẹ mo ti yá lọ kí n tó dé mo ti lọ fẹ́ lómi mo ti lọ má rí. Ah, lẹ́kàn ó dẹ̀ ń ṣẹ́ mi ọ̀rọ̀ tó ń sọ ṣe lọ́rọ̀ yẹn ń bí mi nínú ah, ṣé àdéhùn mi àti ẹnìyẹn ni èmi tó yẹ kí n accuse ẹ òun accuse mi òun sọ fún mi pé o fẹ́ travel kó lọ sí lóyìnbó bó ṣe sọ́mọ̀ pé yóò máa lo ọ̀sẹ̀ méjì àbí ọ̀sẹ̀ mẹ́ta olọ́dún kan olọ́dún kejì ọdún kẹta ọmọye ọdún tó lò nílùú òyìnbó kó tó wálé mo dẹ̀ dúró ẹjọ́ mi kọ́ náà bọ̀bọ́ yẹn tí mo ṣe fẹ́ yìí ó ti fẹ́ tọmọ ẹdìyẹ pa sílé mi ọdún náà mo ṣe bí last year mo ṣe fẹ́ kò tiẹ̀ yíyàn gan bóyá oògùn tiẹ̀ ló tiẹ̀ lò pàápàá. má gbé yẹn wá o oògùn ló lò fún ẹ tó fi ṣègbéyàwó pẹ̀lú ẹ oògùn ló lò tó fi tòrùka bọ̀ ẹ́ lọ́wọ́ oògùn ló lò tó fi ń gbélé ẹ̀. obìnrin dá mo ti gbọ́ olóhùn ti dé náà nìyẹn mo ti dé àìkọ́ lórúkà gbórúkà ló kù. lẹ́kàn gbọ́ngàn tó fẹ́ sọ fún ẹ mo fẹ́ kí wọ́n wá sí òtẹ́ẹ̀lì mọ́. kí ló ṣe. ṣùgbọ́n bíbá yìí ó ti popular jù àdèmẹ́ni tó lè ríyàn so mo fẹ́ kó wá ibòmíì. for security reason. Yeah. no problem. gbogbo tó bá ń fẹ́ náà ni màmá ṣe. ṣé wàá rí lẹ́sìn mi kàmá lọ́wọ́ ah, ah. ẹ̀. nínú ilé tí ń pẹ́ mi. Not really. Problem. Oh, no. oh, that's my baby. Ah, big girl. Come, baby. What's the girl? Kí ló jẹ? Rice. Ṣé òun bá burú ẹ̀jọ̀ wú ni? Hmm, Ọjà bébì ni wọ́n náà máa ń bí a pẹ̀lẹ́ ṣé wọn náà ti jẹun ẹ ti wá ara ẹ. Ah, ah. mm-hmm, ibo ló wá dàbá ìtẹ ro dẹdẹ tẹ kàn dúdú. mo fẹ́ sáré dọ́dọ̀ ọ̀rẹ́ mi tó ń ṣèyàwó fọmọ ilé nìyí ìgbà tí mo dẹ̀ tí ó dé tí ń tẹ pé kẹ tó dé wọn á ní kí n sáré lọ kẹ tó dé màá ti dé mọ̀ kó máa yá yín báyìí. ṣé kò ṣáájú bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. ẹ sẹ́ẹ̀tì tébù fún mi kẹ tó lọ ebi ń pa mí ṣe é gbọ́. bẹ́ẹ̀ni tomorrow là ń padà lọ sí Amẹ́ríkà. ìyá máa bọ̀ wá gbọ́n tọmọ ẹ wí o ìlú òyìnbó ti dùn mọ́ ó rántí pé máa ń sọ fún ẹ nígbà tá a wà ń bẹ gbogbo ayọ̀ tó ń yọ̀ yẹn. torí pé ìyá ò lè fọwọ́ kàn ẹ́ bàbá ò lè tọ́ọ̀chì ẹ mo sọ fún ẹ mo ní nàìjíríà ló máa parí ìjẹ̀mí àti ẹ ṣé náà torí pé discipline wà ń bí ó ti yá sú ẹ o ì tí ì lọ until tó bá finish education ni ó ti bọ́. ọkùnrin gbọ́n kan sí dádì ẹ̀ wí fún ẹ ṣùgbọ́n ṣé o mọ̀ pé àṣà wa nílẹ̀ káàrọ̀ jèrè òun ni kí ìyàwó jèrè wa káwa náà jèrè ọmọ ní ìtẹ́ iná dẹ̀ máa jèrè ọmọ tẹ́ bá bí ṣé o mọ̀ pé nílùú òyìnbó òfin wọn kò fàyè lẹ̀ tán máa fi jèrè ọmọ ìyẹn ló fi máa rí èèyàn tó gbọ́n tó máa mú ọmọ ẹ̀ wá sí nàìjíríà láti fi kọ́ ẹ̀kọ́ láti mọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ sí. gẹ́gẹ́ bí tèmi ṣe yìí. kò sígbà tẹ́yìn gbébẹ̀ ẹ ṣì máa gbébẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ a kò fẹ́ kẹ́ ẹ mọ wọ́ọ̀tún yàtọ̀ sọ́wọ́ sí. ìyá lọ ṣe oúnjẹ fún mi oúnjẹ alẹ́. tó máa tó bẹ́ẹ̀ lára mi. ìlú ẹni ìlú ẹni àgbèrè dàbí ilé. o ti di láàárọ̀ o ti jẹ o ti jẹ rẹ sí tó bá dọ̀sán wà gbẹ̀bà tó bá jẹ àgbàlẹ̀ wà fi yán mi. èwo ló ṣe ọmọdé ọlọ́jà ẹ̀wà àwọn ṣàwẹ́rẹ́ pẹ́pẹ́ rẹ̀ ń fẹ́ àmójútó òkùnkùn onígun onínú màmọ́nú ẹ̀ẹ́wọ́ lọ́ṣẹ́ ọmọge. àǹtí bọ́lá sọ̀rọ̀. ta la arákùnrin yẹn. ẹ. ta lẹ́nu ẹ àbúrò mi ni. àbúrò ẹ ni. àbúrò ẹ náà dọ́gbọ́n wá jẹ ayé ẹ pé o lè bá àbúrò ẹ wí mọ́ ń pàdé. àjẹlá tá ànáwó náà kọ ni. àfọwọ́fọ̀nà ẹlẹ́tì ikú iná dilẹ̀ lẹ́yìn asunṣu jẹ́ ṣàwérè pépé rẹ̀ ń fẹ́ àmójútó kékeré láti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà tán òwe kó má lọ yapa. èwo ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà àmọ́ ló ṣe ṣàwẹ́rẹ́ pépé rẹ̀ ń fẹ́ àpòjọ tó ọkùnrin kò ní. a kò sọ ẹ fà sọ ṣé àwọn ọkùnrin. ẹ pẹ̀lẹ́ kí ni fún yín kí lè máa jẹ kí lè máa àná ah, mo wà òkè ẹ kí ni nǹkan tẹ́lẹ̀ fẹ́ rí mi fún. ẹ wọn kò sọ mi wọn ní kí n bẹ̀ yín pé kẹ́ ẹ jọ torí ìtọ́ lọ́hùn kẹ́ má bínú. Ah, kí lẹ̀ ń bẹ̀ mí fún kí ló ṣẹlẹ̀. Oh, ẹ mọ nǹkan tí mò ń sọ ẹ jọ. Ah, ṣé mi àríran ni kí ni mo mọ̀ tó ṣẹlẹ̀. ẹ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí mo ní kí n bẹ̀ yín fún pé kẹ́ ẹ jọ. ẹ dúró ṣe ẹ̀ ń tọ́ láti pè mí olófòfó nìyẹn sí. Ah, rárá o mi ìpín olófòfó ìmọ̀ pé tínú kan báyìí bá ṣẹlẹ̀ tí ì bá sọ fún yín á dà pé bóyá mo láfojúdi mi dẹ̀ fẹ́ kí bàbá yìí gbọ́ mo ṣe ń bẹ̀ yín ẹ jọ. anyway on one condition ni màá fi gbẹ́bẹ̀. okay. irú ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Ah, rárá mi ìtúnú ṣe rẹ̀ mọ́ mo promise yín ọlọ́ kéde máa wo àkókò àdàbọ̀ ọlọ́mọ yẹn kí n hàn rí o. mi ì bèrè ẹjọ́ ipẹ́ ṣáà kí bá lè mọ̀ pé ẹ̀bínú mọ́ kí ni kí n fún yín ní mímu. Mm, ẹ lè fún mi ní nǹkan tí màá mú yín. ẹ ẹ àǹtí ọjọ́ mi mo lọ́ọ́ bí kan ṣe gbọ́. Ah, ẹ dúró. ẹ má wọlé mo rántí pé mo lápò ẹ̀ fún ẹ̀kẹ́ jù kí ni ní fún yín ní drink sí. Ah. ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo bẹ̀ báyìí kò lọ kò má ṣàánú mi. ẹ jókòó. ẹ jókòó. ẹ jókòó. ẹ kí ni kí wọ́n ti ẹ̀ ọ́fà yín kòkó kẹ́ mú kẹ́ fi step down ọ̀ká tó máa. àní mo ti wà òkè kí ló dé kí lẹ ní kí n wá ṣe bí n gbà yẹn. ẹ kò lè náà ọ̀rẹ́ mi ló ní kí n bẹ̀yìn ó lóun ṣẹ̀yìn lẹ́ṣẹ̀ kan pé kẹjọ kẹ dáríjì òun. ẹ̀ṣẹ̀ wo. ó lóun ṣàṣemáṣe kan nípa ẹ̀dẹ̀ káwọn díẹ̀ ẹ wò ó ní kí n bẹ̀yìn pé kẹjọ nítorí ọlọ́run kẹ pa òun sílé kẹ má pa òun síta bọ̀dà kò ní ṣerú ẹ̀ mọ́ láéláé. Ah, àṣemáṣe. Ah, èmi máa ti gbàgbé gbogbo yẹn ìyẹn ti di àfìsẹ́yìn tegun fi sọ since tọ́tí promise pa òun ní ṣe bẹ́ẹ̀ mọ̀ èmi ti gbàgbé mi ti ẹran tí wọ́n ṣẹ̀gàn apá. kò ń ṣe bẹ́ẹ̀ ọkùn sàn ni ṣẹ̀gbọ́n pàtẹ wá sílé tẹ́ pé kẹ́ ẹ jẹ kẹ́ ẹ mú tẹ́ tẹ́ fẹ́ dúró èmi mọ̀ pé bóyá ṣe ń bínú sí mi ni. mo ti yó ń jọ yẹn ni àbí ṣé èèyàn máa ń jẹ lórí mo yó ni mo ti yó ni mi ṣe jẹun. ẹ wo ẹ ṣe kàn ṣe rí èmi gan ti bá wí o mo ti bá wí lẹ́yìn kò gbúdọ̀ ṣerú ẹ̀ mọ́ láéláé ìyàwó lè gbọ́dọ̀ máa ṣe irú nǹkan tó ṣe yẹn kò ní ṣe bẹ́ẹ̀ mo ṣe. anyway anyway ẹ̀yin ni máníkẹ́ bá mi bẹ̀ wọ́n because gbogbo bó ṣe ń fẹjọ́ sùn kéde pé àwọn ṣe àwọn ṣe kọ́ má jẹ́ pé àtọ̀dọ̀ wọn kankan làṣírí ti máa tú left to èmi mo ti hands off ah. since tọ́tí láwọn ò ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ ti gbọ́. ẹ ṣe gan ah no ẹ jẹ́ kí ọ́fà yín kọ̀ọ̀kan kí n sáré gbé láìsí nínú kejì. mo ti wà ó kì í ṣe. ẹ dúró kájọ máa lọ ọmọbìnrin tẹ́tí o gbọ́ òun. bó ṣe bínú lọ́jọ́ iná ni kó tí mò ń sọ kò ní wéèrè òrìn lọ ìgbóná kò lè ṣe nǹkan kan àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ bí ògbọ̀ àwọn àkànṣe sọ̀rọ̀ ẹ̀ jẹ́ ká jẹ́ lọ gbé lẹ́nu kó jẹ lọ. àmúlójú ìyàwó pẹ́ńkẹ́lẹ́ náà ti ọ̀la. èèwọ̀ ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà àmúlójú ṣàwẹ́rẹ́ pẹ́pẹ́. lọ́ọ̀dárí lọ́nà ló tó báyà àwọn wóróworó lẹ́yìn náà ni. ó ní aya ó máa ma fi fọ́ ẹ̀kọ́ mu lára àrùn. ẹ̀kọ́ tútù ẹ̀kọ́ iléwé tó bá ti wá rí pé o ti mú o ti fẹ́ tán tètè ránṣẹ́ sí mi kí n bẹ́ẹ̀ gbà mí wá àmọ́ ó dá mi lójú ó dá mi lójú kó tiẹ̀ tó lè débi kan lọ́wọ́n á ṣe é ò ní yàgò nù ilé mi ọkùnrin àbíró obìnrin àbíró inú àdùn lọ́wọ́ àdùn ẹnu. ẹ ṣé mo dúpẹ́ máa ń bọ̀ èmi náà sanjọ́ fún yín lágbára ọlọ́run. àmín àmín. ẹ ṣe àpèlè bá sọ̀rọ̀ ju gbogbo bíbè jì lọ. <laughs> bọ̀wọ́ wà kún gbogbo ọmọdé máa ṣe máa mi. ẹ máa gbìyànjú láti bá ọmọdé sọ̀rọ̀ dáadáa mm-hmm. ẹ bá sọ̀rọ̀ seriously tó pé ìrònú ìtàn kọ̀ọ̀kan ó ti máa ń ronú jù gbogbo ìgbà ni kò yọ àsìkò kan sílẹ̀ tó bá jókòó sí tẹnu tó bá lọ́n wo tẹlifíṣàn báyìí gidi gan tẹlifíṣàn tó ń wo ẹyọ kan síbẹ̀ ó máa ma ronú ni ká sùn ká wà lórí bẹ́ẹ̀dì báyìí ní gbogbo ìgbà lè máa gbọ́dọ̀ mm, mm, which is not good. àkódà. Ah, sọ ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀. àyà mi mo fẹ́ sọ bẹ́ẹ̀ ńgbà tó wọlé pé ah, ọmọ yìí ṣó. Hmm? ta ló ṣó. ọmọ yìí ni. eléyìí ṣó òun ló ṣe àbẹ mi. ṣé o mọ̀ pọ́ ọmọ ọlọ́mọ ni lọ́mú wálé ni o. àyà èèyàn ronú. má ronú ìrònú ò dáa kò bímọ rẹ rí kódà kò ń jẹ́ kó yín dúró lára obìnrin bẹ́ẹ̀ ni sórí gbogbo tó wà lẹ́ẹ̀kọ́ gba ronú gbé gbogbo ẹ̀ báyìí gbé lọ́lọ́run lọ́wọ́ pé lẹ́lẹ́dùnmarè lọ́wọ́ òun ló lè ṣe é tí ẹ ò ní já sásán ò ní yàgò ó ti ẹ ń ṣàgò kò ságbọ̀n lé wa bẹ́jì bẹ́jì bẹ́jì bẹ́jì ló wọ́n máa bí. ẹ wo lè rí sẹ́gun wọn sọ pé àmì òní àmì àmì. ẹ jẹ́ kí n máa lọ. kí ló dé kíákíá ni. ẹ a sì fẹ́ débi kan. èyí kọ́ ẹ̀ ní mú. ẹ wọn ní kẹ́ ẹ bá rí sọ̀rọ̀ èmi mọ̀ ní sí tèmi padà sínú fíríjì mo ti sọ fún yín èmi ò mú ọ̀dà ọ̀ṣẹ́ àbẹ̀wò mi ò wà débi ó ṣe ọkọ mi màá retí ẹ ó dàbọ̀ aya mi ó dàbọ̀ o. báwo ni ọjà lọ. ó wà òkè mọ. ṣé o ṣe gbogbo àkáǹtì dáadáa. bẹ́ẹ̀ni ma. nǹkan tí fẹ́ sọ fún ẹ kó la etí ẹ̀ lẹ́kọ̀ọ́ dáadáa má tajà mí láwìn o. ẹ sọ ma àti kó aṣọ wọ̀lú ìkòyí zí o má tajà mí láàrin kí ni mo sọ. ẹni kí n má tajà yín láàrin. máa surprise ẹ̀ ṣọmọ wípé ẹni tá a fẹ́ nílé ẹ̀ ń jí èmi ńlá ti wá ẹ kan òun ọjọ́ tá ti ríra last so èmi ńlá ti wá ẹ. mo mọ̀ mo mọ̀ ṣé wàá kìsà. Ah, o tiẹ̀ ọfà mi níjókòó ah má bínú ah, yá jókòó jókòó má bínú. Ah, mo rí pé ó ń yà ẹ́ lẹ́nu that shows èmi nífẹ̀ẹ́ ju bí wọ́n ṣe nífẹ̀ẹ́ mi lọ ìyẹn ló jẹ́ kí èmi máa wá ẹ kiri ṣùgbọ́n ó tún jọ mẹ́ta tá ti ríra mo mọ̀ pé ìwọ ò tiẹ̀ wá mi rárá but mi ò bínú. èmi náà nífẹ̀ẹ́ mm. ẹ èmi náà fẹ́ rí ẹ ó mọ nǹkan máa ṣe ṣé ká pàdé ní òtẹ́ẹ̀ta tí máa ń pàdé yẹn kí n pàdé ẹ nírọ̀lẹ́. ọ̀rọ̀ ẹ tún di mélòó ìwọ náà ló sọ wípé o ò fẹ́ ká máa pàdé lọ́tẹ̀ẹ̀lì mọ́ o tún wá ní ká máa pàdé níbẹ̀ mẹ́wàá ẹni tó tiẹ̀ gbé mi dé òjú pé mo fẹ́ wá sọ fún ẹ ibi tuntun tí mo ti locate sílẹ̀ tá máa máa pàdé ara wa. but your wish is my command tó bá ní ká pàdé lọ́tọ́ọ̀lì yẹn nírọ̀lẹ́ èmi ò mind. ok ok. mo kàn fẹ́ ká wà specific time wo ni ká pàdé. ìrọ̀lẹ́ wà ok. five o'clock. ẹ ó wà ok. nírọ̀lẹ́. kẹ́ kí ló ṣe ẹ́ ta rẹ̀ ń gbọ̀n. ọmọ ogun ṣẹlẹ̀ ní wípé ṣọ̀n pé ṣọ́ọ̀pù mi bí báyìí ọkọ mi dẹ̀ lè wọlé àti níta mi dẹ̀ nílà wọlé kó bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. relax relax kò sí wàhálà ẹ mọ̀ mọ̀ pòun láláṣẹ lórí ẹ lọ́wọ́ yìí tó bá yá àkànnù jẹ́ kí n máa lọ jẹ́ ká pàdé for five. ẹ má wọlé. ọmọbìnrin tẹ́ tí o gbọ́ òun adìyẹ tó sùn tí ó tọ̀ ara rẹ̀ ló wà tó bá jábọ́ ẹlẹ́rù ló máa gbé ọlọ́jà ẹwà àmúlójú ìyàwó pẹ́ẹ́kẹ́lẹ́ náà ti ọ̀la èèwọ̀ ló ṣe é ọkùnrin kan pa mí náà ni anyway eh, èmi náà kúkú ti dé ìlú To kọ́lẹ́sì tó next week tó bá dé àmà sọ gbogbo so sọ fún chairman alright ok má jẹ́ ń gba gbogbo àsìkò ní òwúrọ̀ lọ́jọ́ ìyàwó àtàwọn ọmọ ń gọ́ ṣé òtútù yín ọ̀pọ̀ jù báyìí alright ok ó Bọ́lá mo fẹ́ kó fi kàn tèmi. mi ò tiẹ̀ béèrè lọ́wọ́ ẹ kí n ò ṣe rí ibi sí ṣọ́wà òkè. mi bá ẹ fine mo sì fẹ́ fèrè kinní kan ṣé kó tó travel ló ti gba bíbá yìí nàbí màá tó dé ló gbà. no no no no ìgbà tí mo dé yìí náà ni mo kàn wá rẹ̀ǹtì ẹ̀ for private use ṣùgbọ́n nígbà míì tó bá fò pé bóyá inú ilé wọ́n ń disturb ẹ̀ somehow wọ́n lè dá wá síbí kí n dá jókòó kí n relax you know. it's okay it's not bad. thank you ẹ ṣe. bọ́lá hmm? kí wàá ní lájọ rí gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ látijọ́ ìgbà yìí. kò ní ewu mẹ́. ewu ni mo ń tẹnu mọ́ fún un àní ọ̀rọ̀ fífẹ́ èmi àti ẹ ó ṣàníyàn tèmi àti ẹjọ́ sọ ó tó di pé mo travel mo ní máa fẹ́ ó dẹ̀ agree láti fẹ́ mi àbí. ẹ ah, eh, mo tẹ́ kó dẹ̀ ti wá dé ìsìn tí mo dẹ̀ ti máa rí kí ló fẹ́ kí n ṣe sí. bọ́lá nǹkan pọ̀ tó máa ṣe sí o sórí káyẹ pé inú rí bíi gbá ni o ò bá mọ amount of love tí mo ní fún ẹ o ò ní máa sọ̀rọ̀ báyìí o. wàhálà ẹ̀ gan pọ̀ ṣé bó ti níyàwó tí o dẹ̀ ti bímọ. but kó tó di pé mo travel náà ló ti mọ̀ pé mo ti máa rí tẹ́lẹ̀ náà mo dẹ̀ sọ pé máa fi ẹ́ ṣe second wife ó agree pẹ̀lú mi nígbà náà nà. ẹ ṣe nígbà mi ò tí ì máa rí. so ṣé mo kàn lè sáré travel lẹ́nu bíi ọdún mélòó kan kí wọn náà dẹ̀ sáré lọ má rí kó lọ fẹ́ lómi. Ah, ọdún mélòó kan ni wọ́n fẹ́nu pé bẹ́ẹ̀ ṣùgbọ́n mo kó tó ṣẹlẹ̀ ní pé má worry tó bá fẹ́ rí mi kó mo bó ṣe lè rí mi tó náà fẹ́ rí mọ́ bí ṣe lè rí ẹ ah ẹ kà máa ṣí lọ báyìí ah, àbí kí ni kí n sọ fọ́kọ mi. ọkọ ẹ sọ fún pé ó ń jí ṣoníṣùwà. <laughs> oh serious. Mm-hmm. èwo ló ṣe ọmọge ọlọ́jà ẹ̀wà àwọn lójú ṣàpẹrẹpẹrẹ rẹ ń fẹ́ àmójútó ọkùnrin mm-hmm. ọ̀dẹ́kùn. ah wàhálà nígbà tí mo ti máa rìn mm-hmm. kí ni kí n sanwó kọ mi. oúnjẹ ṣòwò ṣòwò wọ́n ṣáàtì sọ̀rọ̀. òkùnkùn onígun onínú bínú náà má bínú ó kàn dá mi jókòó síbi iṣẹ́ látàárọ̀ òòrùn ń pa mí ó dẹ̀ mọ̀ pé ní òòrùn mo páàkì ó ti ń lé wákàtí kan tí mo ti ń dúró díẹ̀ kò yẹ kó le tó yẹn. má bínú olùkọ́ ń sọ̀rọ̀ báyìí ó mú pé mo láti wá nǹkan tí máa fi tọkọ mi rí pé ó sùn dáadáa kí tó sáré jáde má bínú sọ́tà àti kò ó yá ó yá. again ìwọ ọmọbìnrin yóò lọ́rọ̀ gbọ́ àbí. àbẹ́sí dídì ṣẹ́rí ìyàwó yín wọ́n ń wọn gan gbòòrò in fact ẹnu ẹnu èèyàn tí mo ti gbọ́ ọ̀rọ̀ ìyàwó yín sìn kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta wọ́n ní ìyàwó yín kó ọkùnrin wọ́n yan àlè ṣẹ́rí èyí tí mo wá gbọ́ last ó bà mí inú jẹ́ gan ẹni tó dẹ̀ sọ fún mi kò ń ṣe ẹni tó lè purọ́ mo dẹ̀ wá wò pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi kó má lọ jẹ́ ìpalára fún yín mo ṣe ní mo láti fi tó yín létí kẹ́ wá nǹkan ṣe sí i mo fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ ẹ̀sán ni ṣé o rí fúnra ara ẹ ni àbí wọ́n sọ fún ẹ. actually mi ò rí fúnra ara mi àmọ́ ẹni tó sọ fún mi kò lè purọ́. so o rí fúnra rẹ wọ́n ní ni. sọ ni gẹ́gẹ́ bí ọmọ ìyá tèmi pẹ̀lú ẹ̀jẹ̀ tó bá gbọ́ nǹkan mi lọ́jọ́ mi tí kìí ṣe fúnra ẹ lórí má sọ fún mi mọ́ má wàá sọ fún mi rárá nítorí pé nǹkan tó sọ yìí ó help mi ó dẹ́sẹ̀ ó help mi rárá àtọ̀ in fact tó yẹ pé fún ara ẹ gan ló fojú ara ẹ rí má sọ fún mi tó o bá fẹ́ káàrin mi pẹ̀lú ẹ̀ dàrú jẹ́ kó tó sọ yìí ẹ sórí inú ilé tó bá wà láyé tí ilé yẹn bá ń tò ìfẹ́ wa ń bẹ ni o ẹ̀rí dẹ̀ wá ń I trust my wife and my wife trust me do you understand mo dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó mi òun náà tún nífẹ̀ẹ́ mi so mo fọlọ́run bá bẹ anything tó bá gbọ́ ń pa ẹ̀ tó bá jẹ́ pé pàtẹ́ nítorí pé ẹ̀rí lágbájá ní àlẹ́ kò yàn lè má wàá sọ fún mi mọ́ra tọ́ o ti gbọ́ please another thing. irọ́ sọ̀rọ̀ kan náà. ló sasán ni. olú ni. ó tó jọ mẹ́ta. ìjọba pẹ̀lú jàre. ah ṣó sì. ọ̀rọ̀ kan ló wù èmi dáhùn. ó ní bílíf pé ìyàwó ẹ̀gbọ́n mi yan àlè. àlè. mo dẹ̀rí lálàkọ̀kọ́ mo sọ fún mo wọ́n lu ẹ̀ ó dẹ̀ promise pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àṣekòjà o níṣẹ́ tí ó di lẹ́lẹ́kejì nìyẹn inú bá bí mi bá lọ sọ fẹ́ gbọ́n mi pé à báyìí báyìí báyìí o oníbìlì pé ṣẹlẹ̀ gbọ́n mi ká gidi borí irọ́ ìyàwó òun láyà lé o òun trust ìyàwó òun kìnnìkan kìnnìkan kí ẹ má dalẹ̀ àwọn olú o ẹ̀gbọ́n mi ń sọ to the extent pé tí n bá ṣọ́ra gan ó lè dàárín mi àtòun rú bọ́ mi ṣe bọ́ nìyẹn ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ńlá gan pátápátá ni. in fact ó bá má sọ anything tó bá pé ibi tí ìfẹ́ wà ní tàbí ibi tí ò sí ìfẹ́ tẹ́gbọ́n ẹ bá lọ take ọ̀rọ̀ yẹn up bá lọ léyàwó ẹ̀ jáde tíyàwó ẹ̀ bá bọ́ síta tán wàláhì ó máa bẹ̀rẹ̀ sí ní lépa káàkiri ni in fact kó má tún wá lépa káàdínà ẹ̀gbọ́n ẹ̀ wá lé jáde kó nulẹ̀ ah, kí ni káwọn èèyàn máa sọ wàá ti fílẹ̀ kó fojú ara ẹ̀ báyìí kó fi rí fún ara ẹ̀ báyìí tó bá fojú ara ẹ̀ rí tí ó bá ṣe kankan sí with all pleasure Obama ti sọ̀rọ̀ ẹ̀ jáde rárá rárá bọ̀ ó ti wá bó ṣe wá alátiṣe ló máa ti ṣe àárẹ̀ bó ṣe máa lọ dọ́gbọ́n bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tẹ́fẹ́ máa lọ bẹ́ẹ̀ alátiṣe òun ló máa máa ti ṣe o. Hmm. alátiṣe ló máa ti ṣe àárẹ̀ mo ti gbọ́ ṣèbí káàárín èmi àtẹ̀gbọ́n mi ti tó padà yìí ẹ̀ máa wọ́n gbọ́n dá sí èmi ò lè ní sọ orí ọmọ láyé mi. mọ́hùn mi. yes ma. lọ́wọ́. àwọn lọ sọ́dọ̀ blessing sọ pé mo ní kò gba owó mi wá àwọn aṣọ tó dẹ̀ kù ń bẹ̀ tí wọ́n ti tà sọ pé mo ní kò kó ògbó rẹ̀ kó máa kó ṣó ti gbọ́ tètè lọ má pẹ́ o. Ah, ah, ah, àlejò lọ́la gbà yí o ẹ ọkùnrin sọ ni ẹ ká sọ ẹ jókòó irọ́ ni o ètò ẹnikẹ́ wá kí wa yìí yóò dà pé eh, ṣé wàá pa. mo wà ok. kí ni kí n fi ṣe ń lálejò. no no mo wà ok mo wà right. ok. ẹ ẹ àǹtí bọ́lá mo máa ní ìdí ẹ̀bùn yẹn ni. ṣé kò sí ṣá. ẹ mo ní problem kékeré kan ni mo wá ní fifty thousand naira mo wá ní bóyá kí n wá sọ́dọ̀ yín tẹ́ bá lè yá mi máa fún yín padà next week. ẹ wò má lè ṣe máa bá ìrànlọ́wọ́ sọ́dọ̀ mi ẹ máa ní kí n máa yá yín lówó ah, ah, ẹ̀yin náà ṣìyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ẹ má wọrí ẹ gbà mo fún yín ni mi ìyá yín gbọ́. ẹ fún mi. bẹ́ẹ̀ni. àǹtí bọ́lá ṣẹ́rú tẹ fún mi ẹ fi bòmí láṣìírí ni o ọlọ́run àbá àṣírí ẹ̀yin náà. àmín. lágbára ọlọ́run gbogbo nǹkan tó ń já àṣírí tẹ̀fẹ̀ kó tú síta kò ní tú lágbára ọlọ́run. àmín. ṣe lọ. ṣètìlẹ́ máa wọrí anytime tí bá ti ní ìdìrànlọ́wọ́ ẹ bì lọ́wọ́ mi at any time ṣe ti gbọ́. àǹtí eh, bọ́lá eh? ìjọba ẹ̀kọ́ ọmọlẹ́yìn àti máa ń jẹ tàṣà. Eh? Ah, kò sọ ní ẹjọ́ torí tán lọ́hùn ẹjọ́. ẹ má wọrí kí mo sọ ẹ ṣàyè yín ṣe rí yorùbá ní ilé ayé láti bímọ méjì tàbí máa jókòó tẹ̀kan pa nítorí wọn bá pè láṣìírí àṣírí ni ẹ̀yin kọ́ni kan mọ́ bẹ́ẹ̀ ṣe máa play game ẹ má yẹ kẹ́lẹ́ rí yín o but èmi ò ní sọ fẹ́ gbọ́ mi láéláé tẹ bá ṣáà ti ń sẹ́tù èmi ẹ jẹun lọ ṣé ń gbọ́ in fact ẹ̀yin àti máa yẹn gan ẹ lóra yín pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ṣáà play game dáadáa ṣe ti gbọ́. ẹ ṣe ẹ bí ṣe sọ lẹ́ẹ̀kan tẹ bá ti need anything ṣe ti gbọ́ ẹ bèrè lọ́wọ́ mi at any time àá fún yín ti gbọ́. Ah, kò sí problem ẹ ṣe ẹ ṣe gan. ẹ ṣe ó dà wọ̀. wọ́n sáré lọ síta lọ́ra nǹkan sìn. olóra nǹkan tán. bẹ́ẹ̀ni. Ah. ṣé kò sí. Eh, bàdá mi ẹni mo wá rí. ṣé kò sí. Eh, nípa ọ̀rọ̀ ọjọ́ sí ni. ọ̀rọ̀ ewu mi mọ̀ ètò sùn bẹ́ẹ̀ mi understand. nípa ọ̀rọ̀ ìyàwó yín ó yàn àlè kò yàn àlè ni. ìwọ ah, la torí gbọ́. Eh, ẹ sà mo ti wá ṣe investigation dáadáa mo rí i pé irọ́ làwọn èèyàn ń pamọ́ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ni mo wá ní kí wá bẹ́ẹ̀ gbẹ̀gẹ̀jọ kẹ́ má bínú kẹ́ foríjì mi. You see now? Hmm? Ó ṣe investigation ó wá rí i pé irọ́ ni wọ́n pa. Àwọn gbadagba tó ń sọ pé wọ́n ní yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì. Wọ́n dẹ̀ sọ fún àwọn ní ká wádìí ohun gbogbo dájú káàdì tí ń ṣe òdodo mọ́nú ẹ̀ ni wọ́n wí. Olùjọ́ tó wá sí ìgbà tó wá bá mi ń bí. Òpònú ẹ̀dá kan kí n kìyàwó mọ́lẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní ìlú àbí kí n lè jáde. ṣòro pé wọ́n ní gborúkọ sọ́nà ni wọ́n á sọ ẹ́ lórúkọ náà bí kọ́sá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé wọ́n ló wá sàn kọ́ fọ́kàn tọkàn fún ilé jáde kò yẹ níwájú ọlọ́run bá ti mi bínú sí ẹ o mi bínú sí everything is over ó ti ń sìn so o mọ bó ṣe máa ṣe wàá tún gbọ́ mi lọ́jọ́ mi kò sì tún ọ̀ ní sọ tí n bá bí mọ́sán mọ́ mi ṣáà lè gbé lọ́dọ̀ tiẹ̀ sùn mọ́ bàjẹ́ kí n sáré gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n. Alẹ́ ọ̀rẹ́ mi, ṣàlàfíà mi, sanni Ben, Bẹ́ẹ̀ni sá. That's good. Ah, Sista ẹ̀ ti ròyìn ẹ fún mi dáadáa, ó lọ́mọ dáadáa ní. Ó wá náà ń ṣe project kan èèlò ni gbogbo owó yẹn máa tó tó máa fi ṣe project yẹn. Ah, ó dẹ̀ ń wò mí ó dẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà. Ah. ẹ ẹ sà actually sà ṣe rí three hundred and fifty thousand gangan mo need but mo ní one fifty thousand lọ́wọ́. one fifty so ó kù two hundred thousand tó need. bẹ́ẹ̀ ni sà. two ah, hundred no no no no no no má dúpẹ́ má dúpẹ́ ah o mọ ẹ̀gbọ́n yẹn tó introduce ẹ sí mi o mọ bó ṣe jẹ́ sí mi à ń ṣoore tó jù bẹ́ẹ̀ lọ fara àtà à ń bèlè tà sí ẹni tó tún jára lé èmi àti sísítà tó introduce ẹ̀ sí mi àtijọ́ wà tipẹ́tipẹ́ gan ah, èèyàn mi ò fọ̀rọ̀ ẹ̀ ṣeré o mi ò fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré rárá ní ìṣẹ́jú kan ó kàn jẹ́ pé along the line ó ṣòjòrò fún mi díẹ̀ nígbà tí mo fi travel bí bẹ́ẹ̀ kọ́ ilé mi ló yẹ kó wà. and of course kò tí ì pẹ́ ju òkò ilé tì nítorí èmi ni máa lo gbogbo ṣe wà yìí ọrùn ṣùlàpá ló ń kú sí so ilé nílé ẹ relax ṣèdúgbọ́ ṣé o kànjú ẹ má kànjú ó ṣe ṣe kówó yẹn tẹ ẹ lọ wọlé ni èmi àti sísítà ẹ fẹ́ wọlé lọ. àná àná. mo mọ̀. uncle mi tí mo ní wà lamẹ́ríkà ah. uncle lẹ́kan ọkọ mi nìyẹn. Ah. ẹ wo lẹ ok ẹ ṣe ó dàbọ̀ ẹ bá mi kí ọmọ uh, madam ó àfọwọ́pọ̀ náà elétí ikú iná òdìlẹ̀ lẹ́yìn asunṣu jẹ́ ṣàwérè pépé rẹ̀ ń fẹ́ àmójútó kékeré láti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà tán òwe máa lọ yapa. èwo ọmọge ọlọ́jà ẹwà amọ́lójú ṣàwẹ́rẹ́ pépè rẹ̀ ń fẹ́ àmójútó ọkùnkùn onígun onínú màmá mi kí ni yes dear mo gbọ́ mo tó fẹ́ sọ. Ehm, Bọ́lá sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí n bá sọ tán mo fẹ́ kórè bí àmọ̀ràn gidi kó dẹ̀ sùn kàkà kó ronú lé lórí. ṣé kò sí ṣá. kò sí kó má bàa sí ni. tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tí wọ́n nífẹ̀ẹ́ ìyàwó láwùjọ ẹ̀yin obìnrin mo rò pé láì sí ń bẹ̀ mí ó yẹ kí wọ́n lè sọ fún ọ pé ọkọ ẹ nífẹ̀ẹ́ dínú. bẹ́ẹ̀ni. that's good. tọ́ba ni ń sọ̀rọ̀ nípa ọkùnrin tó jẹ́ pé wọ́n ń ṣe ojúṣe wọn nínú ilé gẹ́gẹ́ bí ọkọ o mọ̀ pé mò ń gbé bí tágbára mi dé. àmọ́ kí ni tí wò gbogbo ibi tó ń bá wùn mí láyé ọlọ́run jẹ́ kó gba abẹ́tẹ́ wọn. no a ní láti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fúnra wa. sórí tó bá ṣe pé àwọn ọ̀rẹ́ kan ló bá ń bá rìn tí wọ́n bá ń wo ìwà tí ò yẹ kí ó máa bá lọ́wọ́ ìyàwó ilé bọ́lá mo fẹ́ kó o yẹra fún wọn. tí ẹ dúró ọ̀rẹ́ wo ni mò ń bá rìn torí ọlọ́run ẹ ṣé ọ̀rẹ́ ló mọ akọ́ mi kan tí màá ṣe ń lé ọkọ mi ni mi ìṣọmọ kékeré náà. oríṣiríṣi obìnrin ló wà kò dẹ̀ sí ìwà tí ò pè sí wọn lọ́wọ́ àwọn ọ̀wá bíi kí obìnrin wọn máa yan àlè ó dangerous jẹ̀ra bẹ́ẹ̀ ṣé mò ń yàn lè ní ṣé àjọ tó ti fẹ́ mi ó ti rí ọkùnrin mi pẹ̀lú mi rí wọ́n lè sọ fún mi náà ṣé ọkùnrin mi pẹ̀lú mi rí. bọ́lá àlàyé ọ̀rọ̀ lèmi pẹ̀lú ẹ̀jọ́ ń ṣe fúnra wa àwọn nǹkan kan wà tí ó yẹ kí ìyàwó mọ̀ nípa ọkọ kí ọkọ náà dẹ̀ mọ̀ nípa ìyàwó gẹ́gẹ́ bí wàtá àbá fẹ́ ara wa ìyẹn tí mo sọ fún ẹ báyìí sìn èmi ò yàn lé o mi ò yàn ọlọ́run dẹ̀ ní kí mi rí ibi tí ma ti yàn lé ń tẹ̀mí wọ́n kọ́ mi lé mi mo dẹ̀ gbẹ̀kọ́ ọlọ́run ní jẹ́ ń yàn ní láéláé láéláé kí ni gbogbo ọ̀rọ̀ tó bá mi sọ ìpàpà. ọmọbìnrin tẹ́tí o gbọ́ òwò adìyẹ tó sùn tí ó tọ̀ ara rẹ̀ ló wà tó bá jábọ́ ẹlẹ́rù ló máa gbé ọlọ́jà ẹwà àmúlójú ìyàwó pẹ́ńkẹ́lẹ́ ẹ̀ náà ti wà. ó ga ọ ọmọ àbá ṣe alẹ́ ìgbọ́n mi báyìí náà. ẹ àǹtí lọ́ní kì í dúró kì í jẹun kí tó máa lọ. ó dẹ̀ dà bẹ́ẹ̀ lọ́tọ̀ ó dà báyìí n tẹ́lẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ní ìrọ̀lẹ́ báwo nípa gbèsè ibi tíbi tó lọ. mo ti lọ wálé ní wálọ̀ lánàá lọ́kàn ṣe ń bá mi sọ tí ẹ sú mi. tó máa ń sún ọ̀nà ọ̀rọ̀ bíbá iná nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tán wà níbi iṣẹ́ tó ń wo ẹ̀ tán jọ̀gà ń bẹ̀ oníkálukú ọ̀nà ti náà tó fẹ́ fix ibi any position tó bá. Ba tó bá ṣí sílẹ̀ anyway everything na work èmi náà fi lọ àwọn ọ̀rẹ́ mi then we pray to God ọlọ́run gbàdúrà wọn. hands up everybody hands up everybody hands up ah hands up yes yes sir. Ah. báwo ni tí ṣe jẹ́ mi. ibi ni mo ń gbé sá. báwo ni tí ṣe jẹ́ mi lé. ilé mi ni. ilé ẹni ìwọ ló lórí ẹbí. ẹ̀yin kọ́ èmi làbúrò wọn. àbúrò wọn ni ẹ. bẹ́ẹ̀ni. ṣé wàá cooperate pẹ̀lú wa. ah mo ti ń kọ́ rẹ̀ di báyìí. wàá cooperate. máa kọ́ bọ́dẹ̀ ìjọ. ok ẹ̀mí ẹ̀ ló ní ìdàbòwò. ah ẹ̀mí ẹ̀yìn bọ̀tà. ọ̀yá lọ gbé gbogbo tó wà nílé jáde. lọ gbé gbogbo tó jáde. ẹjọ ẹbọ ẹjọ ẹjọ ẹbọ ẹjọ tí wọn lọ bá bó ṣe dé láti hospital ní ìjọ. hospital ṣé kò ti pa yín kò ti kú sọ́run. àwọn ọlọ́run bọ̀ ní jẹ́. ṣé wọn sọ fún ẹ wàláì mi rẹ ni sọ fún mi. ok ok ok ẹ má rọ ṣe ẹ o ẹ má rọ ṣe ẹ ṣe mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ dé láti hospital nàbí. ọ̀yà wa dìde lọ kó gbogbo wa. àjẹ́ ma fọ́ yẹ náà. ṣé fi fọ́ yẹ. ẹ jẹ́ jọ o. ọ̀yà dídẹ. ẹjọ́ kò sọ̀rọ̀ mi ní ẹjọ́. ọmọ ló fọ́ ní bẹ̀ yẹn. ok ok ok ọ̀yà má bọ̀. má bọ̀ kọ́mú bá yẹ. kọ́mú bá. kúlẹ̀ kúlẹ̀. kúlẹ̀ kúlẹ̀ náà ariwo má báwo ti ẹ ṣe jẹ. Ah. ìyàwó mi ni. fine bóyá dìde. sá bóyá tán yíkó yíkó jọ ṣọ́ àrẹ jẹ́ àrẹ ó sà ilé ìgbẹ́ tó pàrọ̀ owó. ẹ eh. ẹ ah ok ibọ̀ eh, ẹ̀sìn jẹ́ kémi lọ lù sẹ́yìn ńlá. Ah! Oh, ẹ má ṣe. òfin mi. sọrí sọ ní mi nìkan máa lọ. àmì fáìn. ọ̀la irọ́ mi nìkan máa lọ mi sọ ẹjọ́ ọ̀la ẹ̀. Eh, ok ẹ eh, báwo lẹni tí ń ṣe jẹ. èmi làbúrò mọ. ṣètò tó bá kú tán ìwọ ló máa gorí oyè ní ọ̀yà dìde. dídá dúró. ṣé a lọ lù sẹ́yìn. ìyàwó ẹ̀gbọ́n mi ni wọ́n. Eh? ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. sòtò bá ṣe kí ló máa ṣẹlẹ̀. ah èèwọ̀ mi mọ o mọ. ẹ jẹ́ ká làá mọ̀ sí i náà. tọ́ba ń bẹ fún mi máa ń jọ ẹjọ. bígì ọ̀yà nídìí ẹ̀ àwọn ìgbà yìí. ikú bá sọ kárakára kó báǹkì ẹni máa gbọ́. o ti gbọ́. ọ̀yà lọ the finest. àbọ̀ ní sẹ́ni. ọ̀yà lọ lọ. tó ní sẹ́ni. ìjọba ẹ̀kọ́ mi ni ẹjọ́. wọ́n ti wọ́n ẹ̀jọ́ àfihàn fún orí ẹ̀ o. Ah àti ah. ọmọ bá rẹ ṣẹ̀ṣẹ̀ yá ni àkójúdá kó ronú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ bàbá tẹ́sán ni o. Ah. àbí wàá lọ wò. o ah, lè rí dáadáa. ẹ bàbá ẹ jọ ah, ẹ ṣe bàbá ẹ ṣe ẹ ṣe wẹ́rẹ́ ẹ jọ ẹ jọ ẹ jọ bàbá omi omi omi tó ń pariwo yìí ti jẹ omi omi ló ń mu látàárọ̀. Ah, omi ẹ̀wẹ̀ ṣèṣe pé àfọwọ́ tẹ wò lápálàpá ẹdú ẹdú ẹdú lẹ́nu ìgbà tá a débi náà ní ìsìn tẹ́ ẹ dé yìí ó ti mu tó gálọ̀ méjì omi bí ìbá ṣe pé ṣé ìṣe pé àwọn ìlú mágùn. mi ń gbọ́ nǹkan tẹ̀wé sá. mágùn. ó sì ṣe ẹ̀kọ́ ni ẹ wá wò dáadáa ẹ wò ó ẹni tí òun pẹ̀lú ẹ bá jọ ń jẹ́ wọléwọ̀de tó bá jọ ń ṣe wọléwọ̀de àbí tóun pẹ̀lú ẹ bá jọ ń du obìnrin ọmọ ẹ ti kó mọ́gùn. mágùn ẹ gbọ́ nǹkan tó sọ ní báyìí. mo ń gbọ́ ó yẹ mi mo ló ti fẹ́ rí mágùn. kí ló fà. ẹ̀rẹ̀ ló fà. kí ló fà. ó ṣá ó ṣá àlejò ó ṣá fẹ̀sán lẹ́rì. ó ṣá fẹ̀sán lẹ́rì. máa ṣe rè é lóṣè. bó wà padà ìyá ọ̀la wa. ṣé wà. bó wà padà wà. ẹ ẹ guys nípa ọ̀rọ̀ tí mo bá ń sọ̀rọ̀ bó ṣe bá wà. ah ok lórí ọ̀rọ̀ ti bí bá mi sọ̀rọ̀ kí ni kókó gan-an kí ló fẹ́ ká ṣe. ẹ ṣe rí létẹ̀ ń bọ̀ yẹn ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni ọ̀dọ̀ ẹ̀ bá máa wá ẹ̀ ti pé mi gan bẹ̀ àmọ́ ṣe rí kókó nǹkan tí mo fẹ́ kí wá ṣe mẹ́ gangan ni pé tẹ bá ṣáà ti débẹ̀ àwọn tẹ̀ bá ti show gbogbo dẹ̀mọ̀ tẹ ti display ẹ̀ ṣáà mọ̀ mo fẹ́ kẹ́ fìbọn kọ́mándé mi àti ìyàwó ẹ̀gbọ́n mi pé ká wọlé ká jọ lọ láṣepọ̀. o fẹ́ jọ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. bẹ́ẹ̀ni. nǹkan tó ń sọ fún mi sí ni pé o fẹ́ fatigue ẹ. ẹ ti yẹ. ẹ yín ò ń ṣe problem but tá a bá ṣe gbogbo yẹn tán kí ni gain ti wà because a lè dé bẹ́ẹ̀ sìn ká má rí nǹkan kan kó ká má rẹ̀ rù ká má rẹ̀ ní tì. ìwọ kẹtẹrẹ ìwọ ti máa gbádùn ayé ẹ kí ló fẹ́ kó ṣẹlẹ̀ kí ni kókó kan kí ló fẹ́ ṣe. ọ̀sẹ̀ àti wa gbọ́ mo mọ̀ ẹ̀gbọ́n mi dáadáa kò burú fẹ́ gbọ́n mi débẹ̀ kò sí ẹ̀ ṣe máa rí nǹkan kan ṣáà ni. Ah, wo ah, sàn ni wọ́n ló ń sọ báyìí wọ́n ló mọ ẹgbẹ́ ẹ̀ náà èmi ò mọ ẹgbẹ́ ẹ̀ rárá. kí ló fẹ́ fún wa ẹ̀tọ́ tiwa. anyway ó dáa máa fún ẹ twenty thousand owó kí ni. màá wèlé elébi ló pè wá tí wọn bá mú twenty thousand lọ́wọ́ sóò ní sáyé tó ń ṣẹ́jú márùn-ún kí ló ń ṣe ẹ náà ìgbà ìsìn kan lẹ́yìn pé ojú ti wá fẹ́ le ju tèmi lọ ah, kọ́kọ́ náà ni wà náà. ẹ ojú lé àbí ìwọ mọ yẹn ló ló lọ sí lálọ́kù máa pa wá lọ báyàwó ẹgbẹ́ ẹ̀sùn lásán làwọn kó má sàṣọ kankan bẹ́ẹ̀ ló ń ṣe. sọ̀rọ̀ gidi. anyway ẹni mo ti ẹ máa rí ọ̀dà máa fún yín fifty k ìyẹn tó ń kọ́. fifty ok o tún wá mọ nǹkan tó wà ń bẹ sórí àwa lè dìbẹ̀ yẹn tán ká lọ rẹ́rù ká fìtì ká kó kò ṣe pé bóyá wàá tún máa rò pé bóyá o lè rí return gbà o má padà wá bí o ìpadà bá bí jẹ́ o ní ń wà òkè o. o ṣàmà gbọ́ gbogbo yẹn ò kàn mí ẹ mọ tó kàn mí gangan ni pé ìyàwó ẹ̀gbọ́n mi ah, ìyàwó ẹ̀gbọ́n mi ẹ mọ bó ṣe jẹ́ ni ah, bó ṣe da tó ló ṣe ń pin tó ìyàwó lóyìn ló kàn ń pin kiri èmi gbọ́dọ̀ fẹ́ jẹ́ ń máa gbọ́ tí bá dẹ̀ lọ bá fúnra ara mi lójú but eléyìí sìn o ṣàmọ̀ ẹ̀ display fún kalẹ̀ lọ ṣe ti o ti jẹun. ìyẹn lẹ́ẹ̀ máa jẹun ẹ̀ ṣùgbọ́n mo ti jẹun o ti tá a bá sáà gbórí wọlé jẹ kó máa yí ẹ bọ́ọ̀tì gbogbo ẹ ìyá owó ìyá díẹ̀ lè ẹ o má jẹ má ah, ṣe ní ìdí jẹ díẹ̀ ṣáà mọ. o ṣàní ṣàní ẹ náà ṣe ẹ. <laughs> Eh. yẹ gbà mí. àwọn kí ni ọwọ́ gbọ́dọ̀ wúre ẹ ọwọ́ ẹni bá mi lọ bàbá ẹ̀jà mi bàbá ẹ̀jà mi o bàbá ẹ̀jà mi o ẹgbà mi o láyé mi tẹ̀sán ló bá jẹ́ o ẹgbà mi o bàbá ẹ bá mi ṣe. mama mama kí ló dé wọlé kí ló dé wọlé wọlé kí ló dé kí ló ṣe mí o ah! wọlé kí ló ṣe mí o wọlé o. ẹ pẹ̀lẹ́ màmá ọlọ́run dúró tì mí a ní rírú ẹ̀ mọ́ ọlọ́run àna mi jẹ́ yín nù àmọ́ màmá hmm? ṣé nǹkan tí ọmọ yín olúwọlé ṣe ni dáa ká pé tọkọ wá wà tí wọ́n ń fẹ́ra wọn tọkọ ń wá rí wípé tọ̀ ìyàwó tóun fẹ́ yìí o òun ò tiẹ̀ gbàgbọ́ mọ́ bó ti wù kó mọ́ ìrìn ẹsẹ̀ kò yí òun mọ́ ṣé bí ṣe ló yẹ kó rọra mú kó dẹ̀ rọra lọ fà lé àwọn òbí ẹ̀ lọ́wọ́ pé tọ̀ ọmọ yìí ń kọ́ o ìwé ò tẹ́rùn lọ́rùn mọ́ ṣé má gùn ló yẹ kó lè ẹ dá mi lóhùn kò ń ṣe irú ẹ̀ torí ọlọ́run òun ló délẹ̀ ìnísìn ibú làrò pó ti máa ya òun ló wà lọ ya pẹrẹgẹdẹ lóró ìnísìn ẹ wá wo ohun tó kó ẹ̀yin gan sí ṣe pó ti kàn yín náà ní ìsìn báyìí Ah, torí náà nǹkan mi ìlú wa lè jẹ́ kí ọmọ yín kọ́ kó kọ́ mi léyìn ọkọ mi ì ní jẹ́ kó ba tèmi jẹ́ torí pé kí ni bíṣọ̀bù abámadébò olúgbọ̀nbi là ń ké sí bí mo ṣe ń lọ yìí mo ń lọ sí ilé wọn mo fẹ́ lọ mú ọmọ tèmi kúrò ń bẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ jọ torí ọlọ ọmọ yín ìyàwó tó dáa lọ́dẹ mi ni ẹ má ṣe bẹ́ẹ̀ jọ torí ọlọ. ìyàwó tó dáa lọmọ tèmi ló yẹ kọ́ ọmọ yín ṣe nǹkan tó ṣe fún un ẹ dá mi lóhùn òrà ṣé ń gbàtọ́ ọmọ yín máa ṣe ń tó ṣe ṣó sọ fún yín. ó sọ ó lè sọ nígbà tó bá tún máa gbé ìgbésẹ̀ ní ìta lè ju ìta sọ yìí lọ kò ní sọ fún yín mi lè jẹ́ kẹ́ ẹ bà tèmi jẹ́ ẹjọ́ torí ọlọ́run òní ní ìsìn ṣe bí méjì lẹ́bí tẹ́lẹ̀ ẹ wá ti jọ wà bákan náà ah, one one mi wà ní jẹ́ kẹ́ bá tèmi jẹ́ pátápátá. èmi ń lọ mọ́ àwọn tèmi kúrò ń bẹ̀ bí mo ṣe ń lọ yìí ẹ ṣe àdúpẹ́. ẹ torí ọlọ́run aná mi àná mi. Ah. ah. ah. kúrò níwájú mi kí ni gbogbo yẹn sìn ah, ẹ̀wọ̀n náà ṣé bí mo ṣe lọ́ọ́ mú yẹn ọ̀dà ni ó dà bí mo ṣe máa mú ni mo mú yẹn torí pé kí ni mi lè jẹ́ kọ́ bá tèmi jẹ́ kọ́ pọmọ fún mi ṣé nígbà tí wọ́n bá fi òkú ẹ̀ ránṣẹ́ sílẹ̀ ká tó mọ̀ pé yẹ ká mọ̀ mọ̀ kúrò ńbẹ̀ ní ọkọ tó wò ṣùṣùṣùṣù tó lé ìyàwó ẹ̀ ní mágùn ṣé wọn kọ bẹ́ẹ̀ ò lè ṣe nǹkan tó tún jù yẹn lọ mo ti mú. ìyá bọ́láńlé jẹ́ ká gbà pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọmọ ọkùnrin yìí ó wá bá wa kó fẹ́ fẹ́ ọmọ wa a dẹ̀ fún lọ́mọ a ṣègbéyàwó a dáná ó wá fún ara rẹ̀ ó fúnra rẹ̀ ó lọ sílé ọkọ ẹ̀ ó lọ kú ẹrù ọmọ ẹ̀ ṣáyé ṣíṣe ò ṣáyé ṣerú ẹ̀ ṣé tó ní làákàyè ṣó ṣerú ẹ̀. ọ̀dà o ayé wá ṣerú ayé ò ṣerú ẹ̀ èmi ti lọ mọ́mọ́ mi ẹ má bà tèmi jẹ́ ẹ̀ ẹ má jẹ́ kó bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà tèmi. mi ní jẹ́ kó pamọ́ fún mi mi ní jẹ́ kó sọ mi lórí burúkú mo ti mú mo ti mú. wo bí ṣé mi mú ẹtọ mú wá síbí yẹn ṣé yẹn solution. dadi dadi ẹ má bínú ẹ jọ̀ọ́. èmi ti ní sùúrù níwájú ọlọ́run àtìyàn mo ti ní sùúrù ṣùgbọ́n mo fẹ́ kí ìyá ẹ mọ̀ o pé tó ń ṣe yẹn kò yanjú ọ̀rọ̀ tó wà lẹ̀ tèmi nìyẹn ẹni tó ní làákàyè kan wọlé ọpọ́n ẹ̀ lálọ́kẹ́rù ṣé kò sí how far. what wọ́n sì sí container mi but why why why kí ló ló dé. another ten million naira ibo ni mo fẹ́ rí yẹn ń sìn tí kì í ṣe pé àti sanwó àti sanwó already now. ẹ eh, ok ẹ eh, eh, kí n dúró díẹ̀ èmi á dúró díẹ̀ lé màá dúró ah, why not nígbà tó bá mi ní ta lè lọ bá màá dúró àjọ lọ ah, ok ok ok màá máa retí ẹ lé ó dàbí. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. ó máa sún mi ẹ̀ gbà mí o wọn náà custom tún sí sí kọ́ńténà wa ah, Container tá a ti sanwó lé lórí ọ̀rẹ́dì a ti sanwó orí ọ̀rẹ́dì wọ́n tún ní ká lọ mú another ten million naira wa ten million. níbo mo ti fẹ́ rí yẹn. wọ́n orú kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run. gbogbo àjálù ilé ọ̀rẹ́ yẹ kò yé ni rárá rárá rárá kò yé ni. ìwọ ni nǹkan tá a fẹ́ ṣe sí báyìí sí. Hmm, ọmọ tí mo tiẹ̀ rán lọ sí port ó ní bóyá kí n dúró dòun lé pé ọ̀gá kan wà ta lè jọ lọ́ba bóyá mi ì bá ní kí wọ́n lọ gbé táìsì kó máa lọ wo ọmọdé yìí ní hospital hmm, ẹ jẹ́ ń gbé taxi kẹ̀lé dúró lédè. èmi náà ó ṣe é ṣe kémi náà dé bá yín tí ò bá pẹ́. ó dà ó dà irú àjálù burúkú ò ní lè bá mi. nurse ẹ dẹ̀ ṣọ́ọ̀pù ẹ fún ọmọ yẹn ní injection yìí. mo ti fún sa. kò lajú náà. ó yè mí náà lẹ́nu o kéèsì ọmọ náà tẹ́rìbù gan. kò lajú ó dẹ̀ ṣe mí. ó yè mí náà lẹ́nu o. o máa lọ́ntì ẹ̀. madam ẹ káwọn ma. báwo wà ní túnráyọ̀. dókítà ìwò kò lajú. madam kò sí wàhálà in fact drip kẹfà là ń fún yìí ṣùgbọ́n mo nígbàgbọ́ pé o máa gbádùn iṣẹ́ mi ni náà. túnráyọ̀ ọkọ mi tí ìyàwó dúpọ̀ dúpọ̀ ẹ wo ṣe é ṣe. ẹ dúró ẹ dúró. Túnráyọ̀ ẹ wò Túnráyọ̀ lórúkọ Túnráyọ̀ dókítà dókítà Súráyọ̀ lórúkọ ẹ bá mi pè é. Ah! my god. dókítà kí ni. it's a pity. ẹ kí ni ah! kí ló. ọmọ oh, ti dákẹ́. ẹ dókítà dókítà mi dáná. ọmọ mi ti kẹ̀lé ẹ ti kẹ̀lé. Súráyọ̀ ẹ bá mi pè é Súráyọ̀ Súráyọ̀ mo dáná mo dáná mo dáná ayé mi tèmi ti ta ẹ bá mi pè é fúnra lọ ẹ jẹ́ kí n gbẹ. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kú ọ̀rọ̀ ọmọ o ọlọ́run ní jẹ́ arírú ẹ̀ mọ́ o ọlọ́run á dá àwọn tó kù sí. I ẹ ṣe. ọlọ́run á pinnu àìda. ẹwà ayé mi yàrá ayé mi lóde ọmọ mi jí òmùra léwe ni ó ní màámi orí fọ mi eré ni mo pè é títí títí rírì ni mo pè é títí àlàbọ̀rù dẹ́wù ọ̀rọ̀ mi ṣe jẹ́ pé ọlọ́run nìyẹn wáyé bí. ẹ̀ẹ́dẹ̀ máa wò ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni kí la fẹ́ ṣe fọ́lọ́run ọba alápàdúpẹ́ ara tó bá ti gbé dé náà la máa gbà. Kí ló ṣe pípẹ́? Èmi náà mọ̀, ń ṣe tó ń ṣẹ́jú tó ń ṣẹ́jú. Pípẹ́, pípẹ́ kí ló ṣe ẹgbẹgbẹ rẹ yọjú síta kiri. Ah, ah. kí ló dé bímpé lajú lajú báwo kí bukí mọ́tò fún mi báwo kí báwo kí báwo kí. olú ọlọ́run lódùmarè ní orúkọ jésù alágbára gíga jùlọ nínú àwọn ọ̀run ọba àwọn ọba olúwa àwọn olúwa ìwọ kan ṣoṣo tí o pé méjì ọba tó fi ìmọ́lẹ̀ bóra bí aṣọ àwa dúpẹ́ ayọ̀ àyìn lógo fún rọ̀fẹ́ àti àánú lórí ìdílé yìí bàbá gba ọpẹ́ wa. àmín. adúpẹ́ nítorí pé ẹ̀yin aláàbò wọn bàbá gba ọpẹ́ wa. àmín. adúpẹ́ nítorí pé ẹ̀yin olùfíjì ẹ̀ṣẹ̀ ẹ̀wá dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. àmín. gbogbo ẹ̀ṣẹ̀ wọn ní bàbá níkọ̀kọ̀ ọlọ́run alágbára wa dárí jì wọ́n. gbogbo ohun tí ń ṣe wàhálà ìdíwọ́ ìdènà ìdààmú tó ń jálu ìdílé yìí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 alàgbà alàgbà hmm. lóòótọ́ a ò fi hàn mí irú ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ṣẹ̀ tó fa gbogbo wàhálà yìí sínú ayé yín nítorí pé ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ ṣùgbọ́n ohun tí a mú mi rí ni wípé hmm, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o àjálù tó máa tún ju eléyìí lọ ó sì ń bẹ wájú o àfi ká kún fún ààwẹ̀ àti àdúrà gidigidigidigidi ká sì máa ṣe sàárà ìyẹn ìtọrẹ àánú lójoojúmọ́ kódà tó bá ṣeé ṣe ní gbogbo wákàtí wákàtí ká máa ṣe sàárà àti ìtọrẹ àánú yìí bóyá tó bá jẹ́ pé àfirú ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ fi hàn mí ni bóyá àbámọ̀ irú ìhà tá a máa kọ sí àbí ìgbésẹ̀ tá a máa gbé lórí ẹ̀ ṣùgbọ́n níbi tó dé yìí ààwẹ̀ àti àdúrà pẹ̀lú ìtọrẹ àánú àwa náà máa bá yín rìnrìn àjò nínú àdúrà àlàáfíà ni fún yín. alàgbà ẹ ṣe wọn dúpẹ́ wọ́n ní òkùnkùn níkùn kó nínú máa mọ̀ náà òkú òsì ní farapamọ́ fẹ́ni tó máa wò mo ní aburú kan tí mo ṣe tí ẹ̀rí ọkàn sì ń sọ fún mi wípé òun ló fa gbogbo àjálù. ẹni rí nǹkan ẹ o ẹni rí nǹkan ẹ ẹni rí nǹkan ẹ o ẹni rí nǹkan ẹ tó fẹ́ kó. bọ́lá bọ́lá ó ah, ti ń pẹ́ jù nílé yìí. ẹ múra tán bọ̀rọ̀ kí ló wá ń ṣe look good ni. anyway you are okay like this. thank you. okay mm. uh, now lady madam straight away. of course. anyway I trust you. ìdílé tó bá dé ti délé kí make sure you pé ó mọ̀ pé mi ò ní sùn tí màá ti gbọ́ Yeah, it's pè é by one ṣe ń délé báyìí wọn máa kọ Bye. All right. All right, later anyway mo máa ma fi fóònù mi tó ẹ ó ṣe wáyé. tó bá kó torí ẹ̀ o àfọwọ́fà yìí o àwọn bá tilẹ̀ tó kù. Jésù Kristi Jésù Kristi jésù kristi ah lóòótọ́ wọ́n ní orí yéye ní mògún ta ìṣẹ́ ló pọ̀ ẹ̀yin náà ẹ wò ó ẹ wo orú nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi kó bára alẹ́ tẹ́ ẹ kó bára oko ẹ kó bá gbogbo ará àdúgbò ẹ kó bá gbogbo mọ̀lẹ́bí àtìdílé ẹ tún kó bá ìyàwó yín tí o mọ̀ nǹkan pa ẹ̀ àbí ìyàwó yín mọ̀ pa ẹ̀ ṣé ẹ rí báyìí àwọn ọmọ yín kọ́ ẹ kó bá wọn ṣe wá rí irú nǹkan ṣe yìí o ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ tí etí mẹ́rin bá ti gbọ́ gbogbo ayé ló gbọ́ yẹn that is ó jẹ́ wípé èmi pẹ̀lú yín bí ọlọ́run ti wà láàyè a máa jọ lọ sí ilé àwọn ẹbí ẹni tẹ́ ẹ ṣẹ̀ ẹ máa lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n á dáríjì yìí ní orúkọ Jésù Kristi wọ́n á dáríjì yìí bá lè sì dáríjì yìí ọlọ́run ti dáríjì yìí nìyẹn bẹ́ẹ̀ ni wí mo sọ fún wa ẹ jọ ọkọ mi mo fọlọ́run bẹ́ẹ̀ ni sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ èṣù ni kọ́lọ́run ṣáàyà wáyé èṣù ni ẹ gbogbo wa pátápátá láti mọ̀ pé bọ́lá ló jẹ̀bi gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ bọ́lá fúnra rẹ̀ tó jókòó yìí ọmọ pé òun jẹ̀bi ọ̀rọ̀ burúkú tí ò tiẹ̀ ṣe máa gbọ́ ọ̀rọ̀ rírùn pé ìyàwó ilé tó sì wà lábẹ́ ọkọ nínú ilé ń yàn lè kò bọ́ sí i ju gbogbo ẹ̀ lọ a ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé n tó ṣẹlẹ̀ yìí kò mẹ́mí kankan nu yín lọ sórí ńgbà tá a gbọ́ ọ̀rọ̀ mágùn tàbí òṣè mágùn yìí ẹnu ìyá gbogbo wa bàbá ẹ̀ gbogbo wa kàn wò ni pé ó ṣe ti jẹ́ a ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣáà fi èdè inú kò jọ kò fọwọ́ wọnú kò dáríjì ṣó ti gbọ́. kúlẹ̀ kó bẹ́ẹ̀ kí ọjà rẹ kó tó máa wò bí kúrè bẹ́ẹ̀ rì jọ torí tán náà ọkọ mi jọ dáríjì mi. ẹ ẹ jọ má bẹ please sit down jókòó padà sáyé ẹ jọ mọ́mí ẹ má bínú màá tí n bá sọ fún yín pé gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ó mi irọ́ ni mo pa o kò yé mi òótọ́ ni màá má bínú kí lẹ fẹ́ kí n ṣe gangan pàtó. bí bọ́lá ṣe máa padà wá sínú ilé la bá wà. kí bọ́lá padà síbí báyìí. bẹ́ẹ̀ ni ìyẹn ti ó ti kọjá ah. ó ti kọjá mà ẹ ti gbàgbé ni mà ọwọ́ ara yín lẹ fi wá kọ ẹrù bọ́lá jáde kónú lèmi bíbá yìí ṣé ti gbàgbé. ìjọ má bínú sórí ngbà tí mo ń ṣe gbogbo ohun tí mo ṣe yẹn ìbínú ni. ìbínú ni ò dá tó bá ti bẹ̀rẹ̀ báyìí wúruwúru ni jọ torí ọlọ́run kó dẹ máa wo nígbà tí mo wá mú bí tí mo mú délé ah bàbá ẹ̀ bá mi jà ó faraya ó bú mi ó ṣàjọ torí ó bù wá. mọ́mí ẹ mọ́ ẹ dìde lẹ̀ ẹ má kúnlẹ̀ ẹjọ mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹjọ mà ẹjọ má bẹ̀ yín ẹjọ ṣeré wọn tí ẹ bá wà yìí kò kò sọ́nà ń bẹ̀ ah. ó tọ́ ni ó tọ́ ni kò sọ́nà ń bẹ̀ kí kí n ṣe. ẹ sọ́nsìn pé ẹ dúpẹ́ pé ìkọ̀kan náà méjì òkú àbúrò mi tó kú ńkọ́ ṣe mi ò ní máa rántí yẹn ẹ jọ mo fi ọlọ́run bá bẹ̀ yín mo fi ọmọ yín lẹ̀ fún mo yọ̀ǹda òótọ́ ni mo sọ fún yín o ṣẹ́ni tó bà mí lérò jù nílé ayé mi bí ṣe wà yìí ni pé kí obìnrin máa yan àlè nítorí pé obìnrin kóbìnrin tó bá yan àlè tí ò bá padà pariwo máa pa ọkọ last ni ìwé mímọ́ Ọlọ́run náà sọ. So ó ní a gbọ́dọ̀ kọ obìnrin bí kò ṣe kíni nípa àgbèrè obìnrin tó bá ti yan àlè àdánwò ló wà ń bẹ̀ nígbà táwọn tán bí mi àwọn tán nífẹ̀ẹ́ mi tí wọ́n ń gbàdúrà pé kọ́lọ̀ ń dẹ́mi mi sí kí n máa kú ṣé kí n tún fọwọ́ ara mi ṣe àfọwọ́fà mọ́mí ẹ wo etí tó lè tí mo yọ̀ǹda bọ́lá jẹ́ kó máa lọ láyà tàlàfíà. ẹ wo kò sọ́nà bẹ́ẹ̀ mà kò sọ́nà bẹ́ẹ̀ ẹ wo ẹ pa lọ́lọ́ ẹ̀ lọ́tọ̀ kò sọ́nà bẹ́ẹ̀ Hello, dear. How are you? Báwo. Okay. Ogo ṣe. Okay. Báwo ni tó lọ? A máa sọ yẹn létà. Ṣé wàá okay ṣá? Ah, mo wà tó. Okay. O ṣe. Yeah. Eh, mọ́mí ẹ má bínú mà ẹ jọ mà eh, ṣẹ́rí bí n ṣe wà yìí mi ò fẹ́ kéèyàn hurt mi mà and at the same time me like with my heart yẹn ọmọ tó lọ mi ò fẹ́ hot for any reason ìyàwó mi tí mo ṣe fẹ́ nìyẹn mo fẹ́ ní ṣùlọ́kà bí mo ṣe fẹ́ ọmọ yẹn ní ṣùlọ́kà ni so ẹ jọ nítorí Ọlọ́run. Ah, nígbà wo sígbà wo ni. mọ́mí kò sígbà tí yóò daṣọ tí òrìlẹ̀ fi wọ̀ ó ti yẹyin nígbà tí ẹ ti ka ẹni tí Ọlọ́run bá dẹ̀ tẹ́tì ẹ̀ ó fún mi níyàwó tèmi. olùfà tèmi jẹ́. Ah. bá tiẹ̀ jẹ́ mo sọ́ọ̀rì èmi ò bá tiẹ̀ jẹ́ o èyí ò dẹ́ni bá tèmi jẹ́ ẹ̀yin ni kẹ́ search conscience Dada. ẹ̀ tó bá tiẹ̀ jẹ́ mọ́ra ẹ̀ not me. ẹ eh, understand ẹ jọ mọ́ mi má bínú ẹ jọ mo fi ọlọ́run bẹ̀rù ṣé wọ́n um, kò dá kí n kàn fún sórí ìjókòó bíbá sórí ẹ jọ mọ́ kò sọ́nà ń bẹ̀ kò sọ́nà ń bẹ̀ kò sọ́nà ń bẹ̀ ẹ má bínú mọ́ yẹjide olóṣì oníranù ọmọbìnrin tẹ́ tí o gbọ́ òun adìyẹ tó sùn tí ó kọ̀ ara rẹ̀ mú wá tó bá jábọ́ ẹlẹ́rù ló máa gbé ọlọ́jà ẹwà àmúlójú. ṣé kò tọ́ ní ẹni a fún ọba jí gbọ́ ẹni àwọn fún ọba yóò gbà nígbà tí mò ń sọ ǹjọ sí wípé mímú tó lọ mú ọmọdé kúrò nílé ọkọ ẹ̀kọ́ ló máa sọ́ọ̀bù pírọ́blẹ́mù òkọ̀tì ó fagídí lọ́mú ṣé o mọ̀ pé ká sọ pé ò lọ mú ọmọdé kúrò nílé ọkọ ẹ̀ bóyá àbá ti rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bá ti níyànjú tí n bá wá sọ confidently sìn pé ìwọ ló yọ ọmọdé kúrò nílé ọkọ ẹ̀ ṣé mo sọ̀rọ̀ sọ. ha ha kí ni sáà ah, kí ni ṣe bí mo sọ ò jẹ́ kí n sọ ọmọ tá a ṣègbéyàwó fún tó ń fẹ́ níṣu lọ́kà lọ sínú ilé ọkọ ẹ̀ ó lọ kẹ́rù ẹ̀ kúrò ọ̀rọ̀ náà ló délé ẹ̀sìn ní gbogbo ẹ̀dí tukọ̀tukọ̀ yìí àwòrán náà obìnrinbìnrin ìyàwó tó wà nílé ọkọ tó ń yàlè ṣé wo mọ̀ pé obìnrin tó wà nílé ọkọ tó ń yàlè bí ò ṣekú pọkọ ẹ̀ á para ẹ̀. Hmm? tí kì bá ṣe àbúrò ọkọ ẹ tó lọ ra lu àgbákò yẹn ọkọ ẹ bá ti dẹni àwátì ìwọ gan fúnra rẹ ǹjọ mọ ǹjọ mọ faith tí ìbàjẹ́ tiẹ̀ ó oh, ǹjẹ́ wọ́n ti ẹ̀ mọ̀ wípé tí mágùn bá pẹ́ lára obìnrin ó tún léwu fóbìnrin ọ̀hún. oníyẹn sìn délé sìn wàá ṣẹ̀ṣẹ̀ máa wá rìn kiri títì wàá máa rìn gbére gbére wàá lóun wọkọ̀ ranù pẹ̀lú ìyá ṣèbí gbogbo èròǹgbà ẹ náà ni pé kó máa gbébi tẹ́lẹ̀ ẹ ṣèbó dẹ̀ ti débi sìn ẹ kọjú mọ́ra yín kẹ́ máa di ẹ jìjọ máa kọ́mọ lùbọ́ ẹ jọ máa kọ́mọ lùbọ́ kó máa gbébi. báyàwó ló pẹ́ wọ́n ní báyàwó ló yá wà bí bàbá. Òwe àlè á bá tirẹ̀ lọ lọ́jọ́ kan o. Àlè á wà bí bàbá. Ojú bá kò fi rí àlè á gbági o. Àlè á wà bí bàbá. Forí tì mú láyé. Àlè á bí bàbá. Ìgbà yín láàárọ̀. Àlè á bí bàbá. Ìyàwó sùn kàkà kòrò nù. Àlè á àlè wíwọ̀n bàjọ́ gbọ́. àlè náwà bíbá lọ. ìyàwó sùn kàkà. àlè náwà bíbá lọ. ìyàwó onígbàǹgbé. àlè náwà bíbá lọ. olùkọ́ kò fèrè. àlè náwà bíbá lọ. ìwọ nìkan ló máa kú ìyàwó. àlè náwà bíbá lọ. ìyàwó tẹ́tí ọgbọ́. àlè náwà bíbá lọ. àlè náwà bíbá lọ. ìyàwó onígbàǹgbé. àlè náwà bíbá lọ. òbá our people love. Ali our people love. Ali our people love. Tẹ́tí rẹ̀ bẹ̀rẹ̀ jogún. Ali our people love. Tẹ́tí rẹ̀ bẹ̀rẹ̀ jogún. Ali our people love. Tẹ́tí rẹ̀ bẹ̀rẹ̀ jogún. Ali our people love. Ìyàwó mi kan gbé ìwé. Ali our people love.